ẹ jẹ́ ká gbéyàwó báwo ni sèyàmù Ramadan ló ti ṣe máa ń àwọn èèyàn lọwọ láti jẹ́ alátìlẹ́yìn fúnra wọn wọ́n ní ká báwo á rí i pé sèyàmù Ramadan ẹ máa mú kí àánú wà àwọn èèyàn síra wọn pàápàá jùlọ láàrin àwọn àtàwọn mẹ̀kúnnù nítorí ebi tí ọ̀pá àwọn ẹni tẹ́bi ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí ebi tí ọ̀pá wọn rí yóò mú wọn ronú láti mà yí pé àwọn èèyàn kan wà láwùjọ tó ṣe pé ojoojúmọ́ ọjọ́ ayé wọn rọmọbánà wọn ò wọn lọ́nà tí wọ́n ti lè rówó àti rí wọn bọ̀ inú ìyá ni wọ́n wà lójoojúmọ́ tó bá lọ lé tiẹ̀ nì ẹni tí àbá bá àpò ráìsì ńlẹ̀ rẹ̀ ó súnmọ́ ká bàjá ju àpò rẹ̀ ńlẹ̀ rẹ̀ ẹni tí ò lápò ráìsì tí ó sì ní ìdajì àpò nílé ó súnmọ́ ká bá kó níbi kóńgò méjì mẹ́ta mẹ́rin eléyìí tó ṣe pé máa ti ṣe ń jẹ lọ ó ti máa sánà àti rà mí débi wọ́n ti ṣe jẹ́ pé abùọ́ láti níwọ̀n bá wọn náà la bọ̀ àwọn míì náà láti ọ̀nbẹ nítòsí rẹ lẹ́yìn kùlé rẹ lẹ́gbẹ̀ẹ́ lé rẹ ẹni tó ṣe pé agolo ráìsì kan kò ní wọlé rẹ kó didi ọ̀sẹ̀ kan kọ̀rọ́nà rẹ lónìí gbàtí o ti ṣe Ramadan òní màlá anú ẹnìkan òní tí ọ kọ́dọ̀ òní ronú kàn ẹ ọ̀sẹ̀ ṣe káwọn kan wá ọ yàtọ̀ fún dídí ọ̀sẹ̀ kan òní gbàgbọ́lọ́ ráìsì kan wọlé wọn ọkọ yóòlù ẹnjọ́ bá jẹ ráìsì ó lè jẹ́ pé ẹ̀wà ló ń jẹ ẹnjọ́ jẹ ráìsì tó jẹ wà ó lè máa wá gàrí mú kí lọ́kàn mi nítorí àwọn nítorí wípé ẹni tí ń ṣe wọn àwọn nìkan ní ń dá irú rẹ̀ ò sí ọ́ ambọ̀sibọ́sí kó tẹ̀lé láàánú wa àbó ronú ọ̀nà wo lèèyàn fi lè jẹ́ olùrànlọ́wọ́ fún wa wọ́n gbà tí Ramadan bá dé gbogbo apáta lájìnà sí jíjẹ sí mímu sí ìbálòpọ̀ láti gbàtà òdodo bá ti yọ. títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ eléyìí ó mú káwọn olówó wa àwọn ọlọ́lá wa àwọn tí wọ́n rí jáde yàtọ̀ sí pákó àwọn ẹni tó ti kó oúnjẹ tó lè jẹ fọdún mẹ́wàá ń bẹ́ẹ̀ lé wọn àmọ́ tí wọ́n tó ẹrú lè jẹ lọ́sàn-án Ramadan ebi wa náwó máwọn náà ojú tí wọn náà pọn kankan ẹni wọn gbẹ fúrúfúrú àwọn náà dẹni tó ṣe é pé wọn rọwọ. wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú pa ah! àwọn èèyàn tí ò ní wọ́n máa mú nǹkan tupu mara Ramadan tí méjì lọ ojú òun pọ́n kankan Ramadan tí méjì lọ òun wò pé kìíní yọ ọ̀rọ̀ báwo wá làwọn ẹni tẹ́ ayé àwọn òní tí wọ́n lè fi yọ eléyìí yọ mú ká láàánú eléyìí yọ mú ká máa ṣe sàrà fáwọn aláìní. yóò mú ká máa ṣàtìlẹ́yìn fáwọn ẹni tó ní bùkátà yóò mú wa lẹ́ni tó ṣe pé alẹ́ ní ìran rẹ ni lọ́wọ́ èyí tá à ní tẹ́lẹ̀ yóò sọ wá dẹni tó ṣe pé abẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ àwọn aláìní abẹ̀rẹ̀ sí ní ronú tí wọ́n má ti wá kí ni tí mo lè ṣe kí sì ràn àwọn aláìní lọ́wọ́ bó ṣe é pé màá gbóúnjẹ fún wọn ní títù àbí ń tiẹ̀ sọ wípé ojoojúmọ́ tó bá ti dàsìkò sínú gbogbo ẹni tí ò rí ń jáde tí wọ́n máa wá síbi báyìí láti wá jọ tó bá dàsìkò sàrì wọ́n máa gbóúnjẹ wá bá wọn níbi báyìí bẹ́ẹ̀ ni ojú òdì pé ń rojú sànù látàrí ebi tí ń pa wá irú rẹ̀ tí ń pa wá tẹ́lẹ̀ á ronú ẹni tí ebi ò lè má pa ń kan eléyìí yóò bì ká láàánú yóò bì ká máa fẹ́ dáadáa fọ́mọlàkejì ìwé ìtànfẹ́ forí ara wa gbogbo wáàzù tá à ń ṣe gbogbo àkíyèsí tá à ń pè kó tó di pé rọmọbánà dé púpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa fetí pàlàbà rẹ̀ ni wáàzù ọ̀wà dára rẹ̀ ṣe fáwọn èèyàn nínú oṣù rọmọbánà ẹ̀rí tí wọ́n àwọn yí padà láì jẹ́ pé wọ́n gbọ́ wáàzù kan ọ̀tún ara wọn náà ni wọ́n máa ti wá àzùkù wọn. torí ẹni lọ́pọ̀lọpọ̀ àwùjọ láyé afura màá pé oṣù Ramadan oṣù àánú ni oṣù Ramadan oṣù ni tó ṣe wípé àwọn tí wọ́n rí jáde àwọn olówó wọ́n máa ń sàánú tọpọ̀ nítorí ebi kì í pa wọ́n tẹ́lẹ̀ ebi ń pa wọ́n náà nìyí ebi tí wọ́n ń pa wọ́n ó wá sọ wọ́n dẹni tí ń wọ́ ọ̀nà àbáyọ fáwọn ọmọ ìyá wọn tó ṣe pé tí a bá dá wọn dára wọn tó bá di àsìkò táàtì sínú ebi náà ni ó ti pa wọ́n di àsìkò láti bẹ̀rẹ̀ sí ní kẹ́nuró látọ̀lá náà lọ eléyìí máa ń bí àánú tó pọ̀ fáwọn ẹni tí wọ́n láǹfààní àti jáde láti lọ sáwọn orílẹ̀-èdè bòmíì wọ́n á pa ibi tẹ́sí dùn wọ́n lára díẹ̀ ju tiwa lọ bí ẹni tó lọ sí Saudiya tí ẹ bá lọ sí Saudiya ní oṣù Ramadan a ẹni tó ṣe mùsùlùmí Islam ọ̀wù Islam ọ̀wù débi wípé ó ń gbọ́n onímọ̀gbà tí ọlọ́ pé gbogbo èèyàn pé wá gba Islam olówó tó lówó gidigidi tó ṣe é ṣe Allahu bùkún ẹ̀rí kí wọ́n gbóúnjẹ wá sí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam wọ́n gbóúnjẹ wá sí mọ́ṣáláṣí mẹ́kà oúnjẹ táwọn èèyàn jẹ fún ọ̀fìsì ni wọ́n kó dẹ́bínú wa lóríṣiríṣi wọ́n gbé búrẹ́dì wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan wọ́n tún gbé àwọn mílìk yúgọ̀t tó kí wọ́n tún gbé wa kése pé ó ti pẹ́ nínú ẹ̀rọ amúnkantutù tó ti dọ́sọ̀ wọ́n wá tó gbogbo ẹ̀ lọ lórí ìkẹta fífẹ́ ti sọ̀dá lẹ́yìn tí wọ́n ti pé ọ̀rá lé lórí ó kó dẹ́bínú síbẹ̀ lórí ìṣeré olówó tá a wá pè lólówó ńlá o yóò wá jáde lọ sí ibi àgbàlá àwọn mọ́ṣáláṣí ńláńlá o wọ́n mọ̀ wá dẹ́dẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wá mọ́ṣáláṣí èmi lẹ́tẹ̀lé olówó mi ló tún máa fà yín èmi lẹ́tẹ̀lé ẹ mọ́tẹ̀lé o èmi lẹ́tẹ̀lé áá. subhanallah ọdọ mi lẹ́tì sínú ẹ má sínú lọ́dọ̀ rẹ̀ èmi ní kẹ́tẹ́ lẹ́tẹ̀ wá sínú lọ́dọ̀ ti mú wàláhì wọ́n mọ̀ àwò pé sẹ́ni kẹ́tẹ́ dánrú ẹ̀wò náà <laughs> olówó nǹkan tó rí ẹjọ́ pé ọ ìwọ àwọn eléyìí sàwọn èèyàn lóore onú jáde tó bá rí yóò fi síbi abíyá rẹ̀ báyìí yóò kápá rẹ̀ sábíyá tó bá tó rẹ́rù mítà yóò tún mú náà sápá yìí yóò tún máa gbọ́ àyàn méjì míì yóò fi kó wọn wọ mọ́tíláṣí pé ẹ̀rá kò fi jáde kò ní. tó bá wo bá àwọn mọ́tíláṣí ṣe tóbi tó o ò ní rí bì kán tó ṣe pé ìfẹ́ nìkan lọ́wọ́ à ń bẹ̀ tí wọn kó nǹkan sínú sí. gbogbo ẹ̀ pátá àwọn olówó kan ló ti gbé ìnáwó. ẹ dákun ọ̀nà táàbù wa sọ pé àrùn ara wa lọ́wọ́ tó bá pàǹbá ń ṣe bẹ́ẹ̀ náà nígbà tí èsì rọmọdán ọ̀nà dà tí mùsùlùmí kan wà wà pé ebi ń pa bóòlù ebi ṣe fẹ́ pa ebi ò ní pa tẹ́bá tí wọ́n á sínú tán àwọn olówó kàtútù dúró lóde àwọn bákan méjì ni wọ́n lè gbé àwọn mọ́tò wá láwọn mọ́tò tí wọ́n fi ń kó ẹrù wọ́n á jẹ kó ń jẹ lókun bẹ́ẹ̀ oúnjẹ tí wọ́n ti sè tí wọ́n ti pààkì síbi máa gbé lọlé tí wọ́n sè oúnjẹ tó gbóná fẹ́lifẹ́li ẹran adìẹ ìka ìka adìẹ ti kàtà ti ka ìka adìẹ láyà ó tún máa bẹ ọ yahaj dákun àgbà dákun àgbà dákun àgbà bọ́ọ̀lù ọ̀fẹ́ gba méjì mẹ́ta wọ́n fọ́ ọ. Allahu akbar ṣé ẹ tún lọ jẹ léyìn lé bákan náà ara wọn tó ṣe pé tírélà làwọn gbé wá ọkọ̀ àjàgbé tó kún fún àwọn omi bọ́tù wọ́tà kátọ̀n kátọ̀n kátọ̀n kátọ̀n àwọn tó máa pín fáwọn èèyàn wọ́n tó máa pín fáwọn èèyàn. àwọn oríṣìí kejì làwọn tó fẹ́ tẹ̀lé wa ẹ̀ka lọ́dún tẹ̀sí jẹun ẹ̀ńtí ọ̀bá nílé tí ó gbóúnjẹ lọ ká lọ kọ́ wa lọ jẹun wọ́n wá fún ọ lóúnjẹ ó ṣeé ṣe kí wọ́n jẹ́ pé kò tí ì jẹun tó dáa tó bẹ́ẹ̀ rí láyé ẹ̀ torí pé wọ́n ń nǹkan tó wà lọ́dọ̀ Allah ẹ̀kọ́ yìí ó wá tẹ̀síwájú lẹ́yìn Ramadan torí pé àwọn màní Saudi yá àwọn ibì kan wà ó wà Mẹ́kà gbogbo ètò ìgbà tí òsì Ramadan tó bá ti di dédé agogo méjì ọ̀sán gbogbo ẹni tí ò ní owó tó fi lè jẹun tóbi ọmọ apá kọ lọ síbẹ̀ o ọlọ jẹun tó bá wọ̀ ẹnìkan sì ní ní yàpọ̀ ẹ̀ wò kó tó di pọ̀ jẹun àánú yẹn pọ̀ àwa náà bó ṣe kárí ni nígbà tí Ramadan bá wà ẹ jẹ́ ká ṣàánú ara wa ẹ jẹ́ káwa náà ká ṣèdíje níbi kí làwa náà ní ta fẹ́ fi ran aláìní lọ́wọ́ ní àdúgbò tá à ń gbé nínú ìlú tá a wà àdúrà wa lọ pé ìjàkadì kọ́ ẹni tó rí jáde ẹni táṣìírí rẹ̀ bò ọmọ pé eléyìí o alámúlétì ni ìyá ń jẹ tọ̀hún ọ̀kan lé mi lọ́wọ́ kò ní tó eléyìí ó ń lù bàbá ni kò dún àwọn ọ̀kájú lùfẹ́ léyìí rọmọgbọ́n tó ṣe ń bọ̀ yìí nínú dáadáa tó yẹ káwọn náà ṣe òun náà ní pé bí agbára kálukú bá ti ṣe ma ráìsì ilẹ̀ mi lè rà àgbàdo ni mo lè rà ẹ̀wà ni mo lè rà ọkà bàbà ni mo lè rà kódà ó ti ṣe múdù kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan náà ni mo lè máa fún èèyàn kọ̀ọ̀kan ní sì máa sínú kí máa lọ gbé sí iwájú kálukú pẹ̀tọ̀ ẹgbà ẹgbà ẹgbà wọn náà ṣe mẹ́wàá mẹ́. o sì ràn lọ́wọ́ eléyìí ti ń láwùjọ wa nítorí pé tá a bá lẹ́mìí ká ran ara wa lọ́wọ́ bọ́ọ̀lù àti fẹ́ tura ní mùsùlùmí olú ẹlẹ́dàá ni innamal mu'minuna ikhwa àwọn mùmínì ọ̀jẹ̀ nǹkan kan síra wọn àyàfọ́ máa yá bẹ́ẹ̀ la Ànábì sallallahu alaihi wasallam ó ní al-muslimu akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí kí ni ìtumọ̀ ọmọ ìyá nígbà tó ní jẹun tí mo yó bàràkàtà. pébi sì ń pa ọmọ ìyá mi lẹ́gbẹ̀ẹ́ mi ìpè kọ́ wá jẹun ìpè fún tiẹ̀ tí ó jẹ àbí kí n tiẹ̀ fún tiẹ̀ tútù ìtọ́kọ́ lọ sí jẹ yóò ní tìmọ̀ ọmọ ìyá wọn kò sí ọmọ ìyá wọn rárá tí n bá lówó tí mo lè fi ah, Ramadan yìí bá ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe màá ṣe fẹ́ni tí ò ní ẹni tí ò ní tó mi nítorí pé Olúwa máa ń san àdìpẹ̀lú ẹ̀san fáwọn ẹrú rẹ̀ irú èyí tí kì í sanrú rẹ̀ ní àsìkò mi fẹ́ yàtọ̀ sí Ramadan káàtì má fojú jura wa sáà lè mí ní èlò mo ní nítorí máa fún tani lóúnjẹ oní púpọ̀ torí ti ń ṣe wá onípàwọn ẹni tó jù wá lọ làwa máa wò àìwọ àwọn ẹni tó tó wa ṣé dandan ní kí n ṣẹ̀ṣẹ̀ ra àpò ráìsì dandan ní kí n ra àpò èlùbọ́ọ̀nì dandan ní kí n ra àpò àgbàdo tí mo bá fi lè ra kóńgò kan tí mo bá fẹ́ pín láàrin èèyàn mẹ́rin wàláhì yóò wúlò fún wa ẹ sì mọ̀ pé kọ́bọ̀ kan ó lè borí ẹgbẹ̀rún àpò kọ́bọ̀ ẹyọ kan lọ́dọ̀ Allah ó lè borí ẹgbẹ̀rún àpò. báwo ni ìgbà tí wọ́n ná kọ́bọ̀ kan tó o fi tìràn lọwọ ẹnìkan wá ná ẹgbẹ̀rún àpò ó fi tìràn lọwọ báwo wọ́n ṣe bu ládàá fún ọ wọ́n ní ẹjẹ́ àwòwọ̀ bàbá kan báwo ni kọbọ kan sí gbogbo dúkìá rẹ oníkọ́bọ̀ kan o gbogbo tí mo ní ìyẹn tó gbogbo tó ní láyé ọwọ́ àgbẹ̀ ìdájú ilẹ̀ òfin ṣe dáadáa ó ní bẹ́ẹ̀ ni. ìwọ ẹlẹgbẹ̀rún àpò ńkọ́ ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ń bẹ kọjá máa ń kankan ní tí mo ní kọ́bọ̀ kan borí ẹgbẹ̀rún àpò. n tó mú wọ díjú tó fi sí ìdájú dúkìá rẹ lẹ̀ ó pé n tó ṣe jù tiẹ̀ lọ. ká má fojú di ra wa n táwọn náà bá lè ṣe láti ran àwọn ọmọ ìyá wa lọ́wọ́ ká ràn wọ́n lọ́wọ́. pàápàá jùlọ láwùjọ tiwa tá a bá wò dáadáa á rí fáwọn èèyàn kẹsìn fún rárá àwọn tá a bí ní mùsùlùmí púpọ̀ nínú wọn wọn ò ka ìsìn fún rárá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ti gbọ́ náà ara rẹ bẹ lọ ọ̀tọ̀ ní nǹkan tẹ́lómi mú gbọ́ kìí ṣe ìsìláàmù yẹn lọ́jà lọ́dọ̀ wọn àwa la ta aláìní kan ṣe nídìí kan tó fi mójútó Islam tẹ̀bá ṣe tán láti jẹ́ olùrànlọ́wọ́ fáláyìn tẹ̀bá ṣe tán láti jẹ́ alátìlẹ́yìn fáláyìn ọ̀pọ̀lọpọ̀ aláìní ló ṣe tán láti ṣe Islam láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹran gbogbo àwọn àgùntàn tí ń bẹ nínú àfonúfojì yìí ó sì jẹ́ tà nàbì sallallahu alaihi wasallam ó ní mọ̀ ń tọrọ rẹ̀ lọ́dọ̀ wà nàbì fún mi. tí ẹ bá bí àwa lè rè rẹ̀ kí láwùjọ ṣé orí rẹ̀ sì pè abẹ́ ẹ̀kọ́ ni ọkẹ́ ọ̀fẹ́ sè mí jìlẹ̀ ẹlẹ̀ kémi ò fọ́n gbogbo àbí tó fi nǹkan tẹ́nu bá mi sọ̀rọ̀ ní Yorùbá lẹ́fù àwọn òwú lẹ́yìn yorùbá pé a ó fi nǹkan sẹ́nu bá mi sọ̀rọ̀ èmi ti fún aládùúgbò ẹran yìí ó ti ẹ̀sìn fún ọlọ́kà àbí méjì ó ní gbogbo ẹ̀ ní màá fẹ́ kọ́ fún mi aláàbò ni mo fún gbogbo ẹ̀ Allahu akbar wọ́n ní wọ́n di ànábì sallallahu alaihi wasallam ní nǹkan kan ó sì jẹ́ pé ànábì ló ní nǹkan ó wàá sọ pé rárá wọ́n yìí ka rárá nínú gbólóhùn ẹnu ànábì sẹ́ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ màtá nàbì sallallahu alaihi wasallam wà fún eré ló náà ń pè sẹ́nu kí wọ́n fún yẹn ní nǹkan bá ìyẹn tó kọ́kọ́ rò pé wọ́n mú yẹn ṣeré ni ọwọ́ àdánwò pé ẹ̀yin ọmọ ẹ máa kó àwọn ẹran yìí ẹ máa kó àwọn ẹran wọ́n ti ń kó lọ́wọ́ òsè káàì ó túmọ̀ sí kí wọ́n ti fún un lóòótọ́ ọwọ́ akó ẹran ó kó lọ ó kéde pọ̀ ń di mùsùlùmí ńgbà tó wá dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ọwọ́ sọ pé yìnyín ẹgbà islam tẹ̀lé bá a là ẹgbà islam ẹ là láyé ẹ là lálùkìyàmù kí ló dé fẹ iná muhammadan yóò pé àfọ àmàlà yàtọ̀ fọkàn tìrìkà nàbì muhammad sallallahu alaihi wasallam ó máa ń buni lẹ́bùn ní ìbuni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì kọ́ ajẹ́ bẹ́ẹ̀ ẹran tó kúnnú àfonúfojì wọn ni fún mi ní gbogbo ẹran èmi kan tó fún mi ní gbogbo ẹran ó sì ní kó gbogbo ẹ ẹ̀yin náà gba islam torí pé muhammed sallallahu alaihi wasallam a máa buni lẹ́bùn ní ìbuni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì báyìí gbogbo àwọn èèyàn rẹ̀ pátápátá ọgbà islam ẹ dákun kí lànàbì ti rí wọn pè torí pọ̀ lawọ́ àwọn náà láwùjọ wa tí islam bá ń bẹ lára wa o yóò máa dùn wá lójoojúmọ́ tó bá tó imáni bá ń bẹ lára wa yóò máa ṣe wá bákànbàkàn gbogbo gbà gbọ́dọ̀ làwọn mùsùlùmí wà kí ló dé táwọn ọ̀kọ́jú mẹ́sìn ti wà kí ló dé táwọn ọmọ mùsùlùmí gbárùkù ti islam ẹlòmíì orí òkè ni ọlọ òkè ni ó sùn sílẹ̀ máa ṣọ́ọ̀ṣì lẹ́lòmíì lọ ẹlòmíì ó ti gbélé fún lọ ẹlòmíì ń bá wọn sọ̀rọ̀ ìsìláàmù náà wà dà nítorí pé ta ni sàlàyé ẹ̀sìn fún wa gan àwọn èèyàn gbọ́ àlàyé ẹ̀sìn wọ́n yìí sì jókòó níbi tí wọ́n bá ti ń sàlàyé rẹ̀ ìsìláàmù ní fífi ní fífi hùwà ó dàjò ó dàgbèjì lọ́wọ́ ọmọ mùsùlùmí wọn ò dáàmà ọmọ mùsùlùmí ò ṣe kátó wá pé káàkiri tó ti gba islam kó láti fẹ́ pè iṣẹ́ ńlá ń bẹ wájú wa o mùsùlùmí kìí sẹ́ni tí ọmọ awòrán rẹ̀ pé èmi kò ti gba islam ẹni tí ọba wọná kọ́ wọná rárá ojúṣe wa ọ̀nà ẹni ká pe ẹni tó ti jẹ́ mùsùlùmí ẹni tó ti jẹ́ mùsùlùmí kápẹ́ lọ síbi kó mójútó ìsìláàmù rẹ̀ nítorí káka má máa jẹ́ mùsùlùmí lórúkọ lásán ara tẹ́tọ́ wà wájú wa nínú tá a sì ti lè rí yàn pé òun náà nìkan làwọ́ awọlé oúnjẹ ẹ̀yin gbóúnjẹ ẹlòmínà gbóúnjẹ ó wá ń bẹ tó gbóúnjẹ mùsùlùmí kan tẹ́jẹ́ mùsùlùmí ló kọ́ amúlórí amúlọ́rùn kọ́mọ̀tẹ̀k kọ́lẹ́sìn títẹ̀ ń tọ́mọ bò lásìkò jẹ́ àwọn tó wà wájú ń pọ̀ bàtà wà gbóúnjẹ bàtà yìí ti di kẹfẹ́ sanwó ẹ wá bí olóúnjẹ lérè pé olólówó oúnjẹ tí bàbá ìgbà wọn ní yorùbá yìí ẹ wá fún lówó ẹni kó mọ otí àti tiẹ̀ ń bẹ̀ ọ̀nà ìsìn gbọ́ lẹ́bàá lọ. Ṣé wà yín kàn àbí ènìwà yín kàn? Ẹ dúró de kó dúpẹ́ fún yín. Ẹ̀yin lọ bá wọn. Yọ wà yín kàn àbí ènìwà yín kàn? Yọ wà yín kàn. Ṣé òsì? À mo ní kí wọ́n á dúpẹ́ fún yín ẹ̀kan ni. Wọ́n lẹ́yìn lẹ́sàn owó oúnjẹ òun. Bẹ́ẹ̀ni, kókó nǹkan tó wà ń bẹ̀ ni pé bó ti máa wá mọ́ṣáláṣí náà. Ẹ̀sán owó oúnjẹ mi kì lè máa wá mọ́ṣáláṣí bàbá ti wọ túmọ̀ rẹ̀ ẹ rí i pé yóò máa ró kì nínú gbáyà rẹ̀ ó ń gan alára yàtọ̀ sí pé yóò máa wá mọ́tíláṣí ó tún lè jẹ́ sábàbí yóò tún fi fa ẹlòmíì torí ẹ̀ nínú tánàbì ti ra àwọn èèyàn pè onípọ́nláwọ̀ ni kì í sáhun ẹgbọ́n tọkùnrin yẹn sọ ó ní ẹ̀yin náà gba Islam tẹ́ bá a là torí pé Muhammad sallallahu alaihi ó máa ń bùni lẹ́bùn ní ìbùni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì sallallahu alayhi wa sallam tàwọn náà tá a bá wo Ramadan á rí i pé gbogbo ẹni tó yà hún Ramadan ọkọ kọdá wà ń sahun dúró gbogbo ẹni tó láàánú Ramadan ọkọ kó láàánú kó láwọn èèyàn kan wà ọ̀wọ́ ibi tó kàn pawọ́ lọ́wọ́ ọgbọ̀njọ́ àbíjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ní gbà wọn fara fínra lójoojúmọ́ ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní láàánú eléyìí pàtàkì nínú bí Ramadan ṣe máa ń tún àwùjọ ṣe wọn náà ní pé yìí máa tún ìwà èèyàn ṣe yìí máa tún ìwà èèyàn ṣe inú burúkú kò ní máa bí kò ní máa bí ẹni tí ń ṣe Ramadan rúru burúkú wà tí wọn fi máa hùwà bí ẹhánà kì í ṣiṣẹ́ ní tí wọ́n ti sùyàmù Ramadan torí ẹ̀ á rí i pé sùyàmù Ramadan lọ́kọ̀ akáṣe sùúrù torí pé nínú ìtumọ̀ sùyàmù gangan ó ní sùúrù kakóraró jìnnà sí jíjẹ àti mímu láti gbà tá àlùfáàjà rí òdodo bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ káàsì tún jìnnà sí ìbálòpọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn pàǹjọ́sìn fún Allah tí ì bá ṣe sùúrù ẹnìkan ò ní tẹ̀sùn yá mọ̀rọ̀mọ̀bà nítorí pé ńgbà tá a jẹ tá a mu tá a sì bá obìnrin lò kìí ṣe pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ò sí lárọ̀ọ́wọ́ ti wà oúnjẹ ń omi ń bẹ obìnrin náà wà nítòsí ọkùnrin náà wà nítòsí ṣùgbọ́n ní kálukú wa a jìnnà sáwọn kan wọ̀nyí ó ń wù wá àṣẹ a sùúrù fún Allahu azza wa jalla ẹni tí ń sọ kìyàm gbogbo wọn pátá wọn máa ní sùúrù torí ẹ nígbà tí wọn sọ pé kílẹ̀ san àwọn oníṣòro wọn àtúlẹ̀ san àwọn oníṣòyà yàtọ̀ sí àdéhùn ó ti fi hàn wá ike màláíkà tó súnmọ́ Allah kọ̀mọ́rú ẹ̀sán tó lówó fún àǹtí máa ń ṣe sèyàm ànábì tó lówó arán kọ̀mọ́rú ẹ̀sán tó lówó fún àwọn tí ń ṣe sèyàm olú ẹlẹ́dàá nìkan lọ́mà wọ́n tún wá mú àyà yìí wá pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ ni Allah máa ń fáwọn oníṣòro lẹ́sàn-án àwọn aláìsèse rọ̀sí torí pé sùúrù ọ̀gàgà ni sùúyà téèyàn bá ní sùúrù kò ní lè sùn sùúyà ebi ń pa ojú ń pa ọ láti àárọ̀ ọwọ́ ṣe sùúrù títí da gbogbo márùn-ún àbọ̀ agogo márùn-ún àbọ̀ ebi tí wọ́n ń pa ó ní agbára púpọ̀ àmọ́ àmọ́ tó tó bá ṣe sòrò tó ọjà tó yá mu rẹ ò ní kú á ṣe sòrò àbá ní ṣe sòrò á ṣe sòrò tó bẹ́ẹ̀ ni nínú ẹ̀kọ́ tí sọ́mu Ramadan kọ́ wa òun náà ní ká ṣe sùúrù ẹni tí bá ń ṣe sùúrù lódodo ẹ̀kọ́ tó kọ́ fóṣù kan oṣù mọ́kànlá tó kù á rí ọ lẹ́ni tó ní sùúrù sùyàmù kọ́ akájú olódodo èmi ọ̀jẹun ǹjà sùyàmù ni nítorí pé mo ń bẹ̀rù Allah ìní wọlé tí ń wá nǹkan jẹ tí wá wá èkìtà tí ń fi nu ẹnu mi tí mo wá parọ́ fáwọn èèyàn pé mo ń sọ sùyàmù sùyàmù tèmi tiẹ̀ lágbára ó gbóyàn pọ̀ ìní ti bẹ́ẹ̀ nítorí kíni nítorí pé mo ń bẹ̀rù Allah ẹni tí ń sọ fìyàm wọn máa ń sòdodo wọn ìparọ́ nínú ẹ̀kọ́ tá a kọ́ nu fìyàm Ramadan tí Ramadan bá lọ bọ́rọ̀ bá ti torí gbẹ́lẹ́ lẹ́rìí pé mùsùlùmí ọ̀sọ̀ mùsùlùmí ìparọ́ tẹ wọn kàn máa ń parọ́ díẹ̀ ni èmi ìparọ́ tọ́pọ̀ àti bí àti tọ́pọ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹlẹ̀ yàrá ọwọ́ ni ẹ bíṣẹ́ tí wàá ti tó gbani tá a bá parọ́ àwọn kọ́sọ́mọ̀ ọ̀tà ìjà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ tà gbàtọ́ bá ti mọ̀ ọ́n tí màsírì rẹ̀ ò ti tùrù ní tọ́tà sírí rẹ̀ bá tún pé rọ́ọ̀lọ́ pa ó rí i gbogbo àwọn kọ́sọ́mọ̀ yẹn wọ́n tà fún ọ abùkátà tá a máa sòdodo ara ẹ̀kọ́ tí Ramadan kọ́ wa nù àwùjọ táwọn èèyàn ti ń gbé bẹ̀ bá ti wá jọ ń sòrò táwọn èèyàn ti ń gbé bẹ̀ tán bá dé lódodo kò sí tàbí ṣùgbọ́n orí ọ̀pọ̀ mẹ́ àjẹni tí máa ń ya lórí rọ àjẹ ẹni tí ò ní sòrò àjòkùrọ àwùjọ wọn dà ẹnì fara ń tọ́ bá àwùjọ wa jẹ́ lónìí wọn náà nípa àní sòrò àní sòrò rárá wọ́n gbọ́kadà rẹ ọ̀fẹ́ yọ sí títì ńlá mọ́tò sì ń bọ̀ díẹ̀ ló kù kẹgbẹ́ ara yín. dípò kí èkíní kejì kẹ ẹ yanu ẹ̀bẹ̀ síra yín pé ẹ má mo ti súnmọ́ mi tó bá nì kó o ti sọ pípọ̀ ọlọ́run máa ti wa kò ní já ara ìjà lọ́wọ́ ẹ̀ka abọ́fẹ́ sófo dànù ni abọ́fẹ́ sófo yá ni a kí la sọ lọ kí sọ nísìn ìyàwó ẹ oní tí ń ṣe oúnjẹ fún ọ láti bí ọdún márùn ò fi tó kan pariwo síta rí ipò fi yọ̀ jábẹ̀ ó wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọdún márùn ó fi yọ̀ jábẹ̀ ó yí ma ọ ẹ ti lé ọ bàbá kò fi yọ̀dá o kò fi ṣúgà já ẹ̀kọ́ rí o òní lásán àwọn akẹ́kọ̀ọ́ má má má sí ọ ní Allahu akbar àní sùúrù àní sùúrù rárá láti gbọ́ tó ti ń sọ̀wọ́ ọ̀ tàtà sọ́ọ̀tì rí gbogbo ìgbà èrè lọ́ máa ń jẹ ọwọ́ ayé ọ lọ́tẹ̀ yìí ó fìdí rẹ́nu ọ̀pàdánù bíi sẹ́mi lélẹ́ ìsọ́sí ntẹ́sẹ̀ kókó tó pe sọ́lá ntì lọ mọ́tíláṣí ọ̀ka àbọ̀ pé ṣe máa tọ̀ bá ń sẹ́sì ọ̀há tí mo sì pé olóòrùn ní pàdánwò sí ọ ó pàdánwò sí ọ a ní sùúrù rárára àpẹẹrẹ ni lórí pé ẹ̀sìn tá a láǹṣe gangan gangan a gbọ́yé torí tó bá kà ń ṣe fìyàmù bó ti ṣe tẹ́ àti bó ti ṣe yẹ ni yóò ti gbé ẹ̀wù sùúrù wọ̀ wá yóò ti gbé ẹ̀wù sùúrù wọ̀ wá tẹ́ bá wá àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ti ń ṣòdodo irọ́ irọ́ ti gbogbo sẹ́nu wa ẹni tí bá ń ṣòdodo gan wọ́n tún máa túmọ̀ rẹ̀ sí pé ìwọ gọ̀ yéṣu bọ́rọ̀ bá ṣe rí la máa wí àhá ìyẹn ni pé irọ́ la máa pa gbogbo eléyìí àpẹẹrẹ ni lórí pé Islam. ẹ̀sìn tó ní ká máa ṣe gan ẹ̀ ṣe bó ṣe ní ká ṣe ẹni tí wọ pé gbọ́ gbọ́ wọ́n máa gbogbo ọ̀rọ̀ wọ́n máa sòdodo ayé òfódodo mà wọ́n fẹ́ rí ọdún wo ni wọ́n fẹ́ rí ẹ sọ tó wá di pé sọ èèyàn ẹlẹ́dàá wo sì fẹ́ báwo tó àfi kọ́ máa sòdodo torí pé ntẹ́lẹ́dà rẹ̀ ń fẹ́ lẹ́yìn kó mójútó. àwùjọ tá à ń bá ń ṣe sùúrù wàhálà òní pọ̀ mbẹ̀. nínú Ramadan kan ẹnìkan bá wá wọ́n máa tó bàbá ẹ̀ wo mí bàbá ẹ̀ ní oṣù ẹ̀rí kankan tó tó kí ni kí n wò. bàbá ní kí n wo igbá ayọ̀ wọn àtàṣọ tó wọ̀ gbogbo ẹ̀ ti kún fẹ́jẹ̀ kí ló dé ẹ̀ ń pa màálù ni ó ní àwọn jà ní nínú Ramadan ẹ̀kọ́ wọn aláríkọ́nù Ramadan àwọn lù dáa sí gbogbo ẹ̀jẹ̀ tó ti ẹ̀jẹ̀ jáde gbogbo mú rẹ̀ nígbà tí ò sí Ramadan tá ń bẹ̀ ń fẹ́ máa jẹ̀sẹ̀ kátó wá Ramadan náà ń bẹ àní sùúrù àní sùúrù tí mọ́tò bá gbá mọ́tò láwùjọ akíní máa ṣẹlẹ̀ wọ́n ti máa bọ́ aago lọ́wọ́ nù àwọn olùlura mọ́tò tẹ́ bá ti lura yín tán mọ́tò tó bàjẹ́ ti dáa àpẹẹrẹ pé àní sùúrù rárá àní sùúrù torí abùkátà ká kẹ́kọ̀ọ́ lára Ramadan ká sì jẹ́ olódodo tó bá sọ̀rọ̀ kalẹ̀ ká má wulẹ̀ yiri rẹ̀ o àmọ́ pé bó ṣe rí lọ sọ bó ṣe yẹ kí mùsùlùmí ó rí nù mùsùlùmí parọ́ ara ẹ̀kọ́ tí Islam kọ́ wa nù Ramadan torí tó bá yẹ pé ọba ń parọ́ ni ó lè wọlé.

ìyáàmù tó máa ń jẹ́ káwọn èèyàn kún kó ahọ́n àwọn aró níbi á máa pẹ́ gan á máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá ẹ̀rí pé wọ́n bẹ nínú ìwà burúkú tó ti wa àwọn èèyàn ò lè ṣe kí wọ́n má pẹ́ gan bẹ́ẹ̀ mẹ́rin bá jókòó tó bá ń ó dájú pé ọ̀rọ̀ ẹnì karùn-ún tí ò sí bẹ̀ wọ́n sọ. sẹ́nìkan bá tó dìde nínú àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin yìí èèyàn mẹ́ta tó kù ọ̀rọ̀ ẹnì kẹrin tó kúrò láàrin wa yóò tún tí wọ́n máa sọ láìda. kó àwọn méjì ọ̀rọ̀ gbogbo tó pé èèyàn kan èèyàn kan wọ́n tún máa sọ̀rọ̀ sátẹ́gùn pé kíni ògidì olórí ibú <laughs> àwọn ti lọ yóò tún máa sọ̀rọ̀ wọn láì dáa tó ẹ dákun nínú Ramadan tó wáá kéru rẹ ni wọ́n máa ṣe kúkú máa jẹun kó yó nítorí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kam min sa'imin laysa lahu min siyamihi illa mélòó mélòó lẹni tí ń ṣe sèyàm tí èmi gba aládá kán láti ara sèyàm yẹn yóò di àtòǹgbẹ lọ torí kò lè sọ ẹnu rẹ̀ malamiada qawla zuur wala amala bih falaysa lillahi hajatun fi an yad'a ta'amahu wa ẹni tí ó lè fi ọ̀rọ̀ èké sílẹ̀ àti fífọ̀rọ̀ èké ṣèwà Allah bùkátà kọ́ máa jẹ kọ́ máa mu ma mu àbùkátà ká sọ ahọ́n wa ẹ sì rí pé ní tí máa dá àwùjọ rú ọ̀nà lọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ọrụ ká ma sọ ọ̀rọ̀ èèyàn lẹ́yìn rẹ̀ láì dáa nínú tó ti ti ba àwùjọ jẹ́ nù torí pé ìwọ gan tó ń láì ẹnìkan ò ní sọ̀rọ̀ tìwọ gangan lẹ́yìn láì da kọ́ ìwọ náà máa fojú èèyàn bú wò ni báwo wá ni báwo lọ ń fẹ́ kẹ́ni tí ìwọ náà ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì da ojú wo lọ ń fẹ́ kọ́ máa fi wò wá náà ẹni rí àbójú èèyàn bú ojú èèyàn bú fi máa wọ̀ eléyìí tó túmọ̀ sí nígbà bá tàtara sọ́ọ̀mù Ramadan. tó bá kó ahọ́n mi níjànú tí mo jìnnà sí à ń sọ̀rọ̀ ọmọ làkejì lẹ́yìn láì dá ẹ̀kọ́ yìí yóò bá mi bí ẹ̀yìn Ramadan ìmọ̀ tí ì sọ̀rọ̀ ẹnu mi ìní sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn rẹ̀ láì dá ìní pẹ̀gàn ẹnìkankan ìní bà ẹnìkankan jẹ́ nítorí tí mo bá ti ń sọ̀rọ̀ wọn lẹ́yìn wọn láì dá tí mo ń pẹ̀gàn wọn tí mo ń bà wọn jẹ́ tó bá ti lè ta sí wọn létí. gbogbo rẹ pọ̀ bá wà láàrin wa kọ́ yóò túká apàdà tí èmi pẹ̀lú rẹ, tá a máa ń ṣe gbọ́ngbọ́n tí èmi pẹ̀lú rẹ, tá a bá ti pé kọ́nùkọ́ ọ̀sẹ̀lẹ̀ láàrin wa bẹ́ẹ̀ náà èèyàn míì láàrin àwọn èèyàn míì náà láàrin tiwọn náà látàrí pé ẹlẹ́nu kálukú ọ̀fẹ́nu rẹ̀ táwùjọ wọn nítorí pé mo ti gbọ́ ọ̀sọ̀rọ̀ mi lẹ́yìn láì dáa wọn náà gbọ́ tómi náà sọ̀rọ̀ rẹ lẹ́yìn láì eléyìí náà gbọ́ tótó náà sọ̀rọ̀ rẹ lẹ́yìn láì àwùjọ ẹ̀mí lẹ́yìn méjì fún ọ̀dọ̀ màá ṣe. sẹ́ni náà àfi tí ọba sẹ́ni lára rẹ tí ó gbọ́ sẹ́ni kan sọ̀rọ̀ lẹ́yìn pé lẹ́yìn ọmọ bá sọ̀rọ̀ wa dáa ọdà wa tí ìrẹ́pọ̀ kọ́ wà ìbára wa ṣe kọ̀kọ́ wà ń bẹ̀ eléyìí ò lè ṣeé ṣe àfi tá a bá sọ ẹnu wa ara ń tí Ramadan náà ń kọ́ wa ó ní ká sọ ẹnu wa anabi sallallahu alayhi wa sallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá jẹ́ pọ́ gba Allahu gbọ́ lódodo àtọ́jọ́ kan yìí ó gbàgbọ́ lódodo kó yá máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí dákẹ́ torí a kì í dákẹ́ ká sì sọ àìsẹ́ ìsọ̀rọ̀ ká fi dáràn ká kíyè sára ká kíyè sí ọ̀rọ̀ wo ni wọ́n máa jáde lẹ́nu wa nítorí káàrin wa kó lè ba àdámárán nígbà tá a bá ti lè sọ ìwà wa tá a sọ ìṣe wa tá a sọ ahọ́n wa à ń dúkẹ́ àmúra ẹni lọ́tàá kò ní sí láàrin wa kò sì ní jẹ́ kí wàá lọ wà láwùjọ wa àwùjọ wa yọ rọ̀ wá lọ́rùn láti máa bára wa ṣe yọ rọ̀ wá lọ́rùn láti máa ran ara wa lọ́wọ́ oníkálukú yọ jẹ́ látìlẹ́yìn sẹ́ni kejì rẹ̀ oníṣẹ́ kó rí ìjákulẹ̀ oníṣẹ́ kí nǹkan rẹ̀ bàjẹ́ tó bá rí i ń ṣe ń tọ́ da yóò kún tó bá sì rí i ń ṣe ń tí yóò kọ́ fún àwùjọ yẹn ọ̀dà nínú àǹfààní. tààtún lè rí láwùjọ látara sèyàmù Ramadan oní àníkè sèyàmù Ramadan ó máa ń ṣèrànlọ́wọ́ níbi kátọ̀kan táǹbà ń ṣe sèyàmù Ramadan ó máa ń ṣèrànlọ́wọ́ níbi kátọ̀kan nítorí pé tá a bá wo Ramadan gbogbo mùsùlùmí tó bá wà láwùjọ kan àkókò kan náà ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kẹnuró àkókò kan náà ni wọ́n máa sínú sí eléyìí nǹkan kan ni tó pè wá lọ síbi ìṣọ̀kan gbogbo á ti mà yí pé sálùfájà rí òdodo bá ti yọ akẹnuró àpẹẹrẹ sáàsì ti mà wípé àlùfáàjà rí ìfi yọ oníkà gbọ́ pé wọ́n pèsè fún sọ̀rẹ́ à ọ̀sọ̀rẹ́ tó kọ irun nínà náà tọ́mà ti pé àmọ̀kọ́ àlùfáàjà rẹ̀ sí wa. gbogbo kálukú gbogbo kó wa orí tẹlẹ́mù ẹ̀ríkà jìnnà sí jíjẹ mímu. àpẹẹrẹ ìṣọ̀kan lánàá àmọ̀ bá lọ bẹ́ẹ̀ wọ́n á pè sọ́lẹ́t Allahu akbar Allahu akbar wọ́n pè sọ́lẹ́t ìbúrò lẹ́nu sábà mú dábìlì lọ́fẹ̀ẹ́ sọ́sẹ́ dábìlì báwò tí wọ́n ti pèsè fún sọlá àti àtẹ́rù sọlá ti ti sìn inú wọn ní kò sínú gbogbo wa ti mà bẹ́ẹ̀ sọlá ti wọ láàrin tí wọ́n pèsè àti sínú sọlá ẹ̀fẹ́ magre ìṣọ̀kan ńlá ni tó bá kó nàìjíríà ó wá lọ sí Indonesia ó rí i pé ní Indonesia aago wa yàtọ̀ àmọ́ ní Indonesia àwọn náà máa ń bẹ̀rẹ̀ sí kẹ́nuró ní kété kálífàtì àbí òdodo bá ti yọ̀ lù wọ́n. wọ́n á máa sọ Allahu akbar ẹ̀sìn Islam níbikíbi láyé bákan náà ni. àwọn náà tó bá ti di pé àkókò magrib tó Allahu akbar Allahu akbar gbogbo mùsùlùmí tó bá rí olùkọ́ ń jẹ́ dẹ́bí nù. ó ní àá ah, sí ah, Nàìjíríà láti tún wà ní kí sí Nàìjíríà àmọ́ gbogbo mùsùlùmí àgbáńláyé bákan náà. eléyìí. àpẹẹrẹ sọkàtọ lágbára ni nínú Ramadan ó rí gbogbo mùsùlùmí wọn máa jíjẹun ní sáàrì ọba lọ sí New York àwọn mùsùlùmí tó wà ń bẹ ó rí pé jẹ sáàrì ṣe ń ṣe wọ́n ṣe ń Islam kan káfíà maka nìkan ìlú islam àti madina kálá wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àrùn ọtí gbogbo àgbáńlá yìí ni gbogbo èèyàn pátá la rán wa nabi muhammad sallallahu alayhi wa sallam. tó bá lọ sí bonus aires ó rí fún àwọn mùsùlùmí ṣe sọ láti tarawih lálẹ́. títí ó fi dé brazil bẹ́ẹ̀ ni torí pé àwọn mùsùlùmí bákan náà lẹ̀sìn wọn ó rí ìṣọ̀kan tó ga subhanallah tó bá lọ Kuwait ó rí tóbi wọn ṣe ń sojú kòkòrò láti ìjọ jẹ́ pé dẹ́bínú lọ́kọ̀ọ̀kan fi sínú dẹ́bínú làwọn náà wá ká tó fi sínú ẹni tí ó bá rí dẹ́bínú oní ọmọ àwo mi ẹni tí ò rí dẹ́bínú tí ò ró mi oní ọmọ àti nǹkan mi sínú bí wọ́n ṣe sọ fún ọ lé bí lọ́mọ gbọ́ǹbò mi eléyìí tó túmọ̀ sí pé àwọn mùsùlùmí nǹkan kan náà ni wọn. àpẹẹrẹ ìṣọ̀kan tó lágbára ìyẹn Ramadan jẹ́ fáwọn mùsùlùmí. tẹ̀bá wo bàtà máa bẹ̀rẹ̀ sí kẹ́nuró bàtà máa sínú tẹ̀bá wo sọ̀lẹ́tì tarawih. gbogbo eléyìí ẹ̀kọ́ ńlá ni ọ̀pọ̀ wá pé alimuslimu akhul muslim gbogbo bí tọ́ bá ti rí mùsùlùmí ọmọ àyà rẹ̀ ẹ̀ bá àjọjọ́ màlúù kan náà pé wọ́n wá láti Ògbómọ̀ṣọ́ ọ̀nà wa láti Ògbómọ̀ṣọ́ ọmọ àyà ni ẹ bá àmọ́jọjọ́ máa lù kànáà wọ́n wá láti Ògbómọ̀ṣọ́ òun wá láti Ṣẹ́yìn òun wá láti Ṣakí òun wá láti Ẹ̀sà Òkè òun wá láti Jẹ̀bújẹ̀ṣà òun tẹ̀ wá láti Jẹ̀wúrà àbótú ẹ̀ wá láti Bíkì àbótú ẹ̀ wá láti Jẹ̀mílẹ̀ àbótú ẹ̀ wá láti pàǹtín tọ́wọ́ láti mọ́ngú ibi tí ibi tó ń kó tiwa alimusulemu akọlu mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí kọba wà látàbá kálíkì kọwa látàbá kọwa látòwèrè alimusulemu akọlu mùsùlùmí kọ́mọ̀jọ́mọ nàìjíríà kọ́jọ́mọ kútọ́nù kọ́jọ́mọ tógò kọ́jọ́mọ. Ghana kọjọmọ Cote d'Ivoire kọ wá láti Australia alimuslimu akọlimuslimu mùsùlùmí ọmọ ya mùsùlùmí kó wọn jẹ Yorùbá àbí kọjá Hausa kọjá Igbo kọjá Idoma kọjá Igala kọjá Tivi kọjá Awe kọjá Angassi kọjá kòtòkò ọdí kọjá mbàmbàrà kọjá dàndí kọjá èdè yòówù alimusulemu ọkọlùmọsùlùmù islam kò nílò kò lédè kò níran kullu man dana bil islam fa huwa muslim gbogbo ẹni tí ti ń sẹ́sì islam fa huwa muslim wa bima annahu muslim wa anta muslim fa huwa nígbà tó ti jẹ́ pé mùsùlùmí mùsùlùmí ni wọn ọmọ àyà rẹ̀ ẹ̀yà mẹ̀yà kò sí ní ìsà láwọn pé mùsùlùmí haúsá mùsùlùmí yorùbá ọ̀gbádùn ọ̀gbádùn alimuslimu akọlùmùsùlùmí kọlọ lukani wọn sọ pé mọ́sálásí àwọn yorùbá mọ́sálásí àwọn haúsá ọ̀dọ́ àdúgbò ẹ̀gbádùn alimuslimu akhul muslim níbo mi wọ́n ní mọ́sálásí àwọn ẹ̀gbá mọ́sálásí àwọn ọ̀yọ́ ọ̀dájú pé ẹ̀gbá dùn alimuslimu akhul muslim wa anal masajida lillah gbogbo mọ́sálásí ti Allah torí ẹnu mọ́sálásí tá a bá tó ẹni wò pé ta ló dúró lẹ́gbẹ̀ẹ́ mi ta ló dúró lẹ́gbẹ̀ẹ́ mi ah ibi tí ọ̀dà mọ́jọ́ kò ṣe dá <laughs> ó ní torí pé ẹni tí ń bẹ lọ́tún àtòsí o wọ́n ṣe Yorùbá àkọ́dájú pọ̀ ọmọ tó ṣe ọ̀ gbádùn Islam ọ̀mẹ̀dẹ̀ ọ̀mẹ̀yà ọ̀màlú alimusulemu ọ̀kọlùmùsùlùmù níṣì bàbá tó mọ́tíláṣí sí lárúbáwá wa lárúbáwá ọmọ Mẹ́kà lárúbáwá ọmọ Mẹ́dínà ibi táyọ̀ bá ṣẹ́kù sí ní òde wọ́n kọjá lárúbáwá òpè ká gbé ọ torí pé nínú Islam gbogbo wa lọ́mọ àyà ibi táyé bá tẹ́ sí lódò ìṣọ̀kan yẹ kó wá wà láàrin wa kò yẹ ká máa pínra wa yẹlẹyẹlẹ lórí èdè ìran ìlú àpẹẹrẹ pé àmọ́ntàǹtì nǹkan púpọ̀ náà máa fi kí àwọn èèyàn kí máa mú káwùjọ wọn máa nílọ síwájú. Si ẹ̀yà ìlú èdè níṣẹ́ ni wọ́n á láti kánò mo gbóhùn mi wá mo á dálé tẹ́lẹ̀ ń bì. àwa tí mo bá pè wípé wa bá ń dá síṣẹ́ yìí ó ní ìlọsíwájú ẹ wá dá sí pẹ̀lú ẹ̀mí tó dáa ẹ má dá sí pẹ̀lú ẹ̀mí tó à ṣe bá ọmọ kánò iléeṣẹ́ rẹ̀ abajẹ́ ní akówó rẹ̀ akówó sá lọ sí wa ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ṣèrà yín. nítorí pé ọmọ ìyá yín ni nínú ẹ̀sìn Islam. lẹ́yìn náà ìgbà tó gbówó tiẹ̀ tó wá dálé tẹ́lẹ̀ ń bì ọ̀ràn yín lọ́wọ́. púpọ̀ nínú yóò rí sẹ́ẹ̀sì tẹ́lẹ̀. ìgbà tó ń dálé sẹ́yìn ẹlẹ̀ ẹ padà di tẹ́ ń rí sẹ́ẹ̀sì ẹni bí tẹ́ẹ̀ ti ń gbowó ìlọsíwájú ni àbí èsì torí a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ẹ̀mí ẹ̀yàmẹ̀yà ká mú kó tó bá pé ẹ̀yàmẹ̀yà láàmú àti sáyé a lè ní lọ́síwájú torí pé gbogbo ẹ̀yà kọ̀tẹ́yà tí máa gbà pẹ́yà kan dáa tó tọ̀ kò sí oníkálukú yóò mọ pera rẹ̀ màláìkà ni ìwọ́n bá ti mara wa ní ọmọ ìyá ìsìláàmù pa wá pọ̀ nítorí wọn máa fi pín àwọn èèyàn wọn ò ní rí fi pín àwa wọn ò ní ráyà fi pín wa wọn ò ní ríran fi pín wa wọn ní fi ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ta ti wa wọn ò ní rí fi wa torí pé tòun ti kọ́ ajẹ́ bẹ́ẹ̀ ebí à dúró lẹ́gbẹ̀ẹ́ wa ara wa à ń ṣe sọ́lá ìsìláàmù wa kan náà wa kan nípa ìsìláàmù kí ni tó tó kù kò sí nǹkan tó kù torí ẹ̀ Ramadan ni màá ràn àwọn èèyàn lọ láti ṣe kí ni láti jọkàn ìjọkan ìṣọ̀kan ọ̀yẹ̀kọ́ sẹ́kù láàrin wa gbogbo ń tàǹbà ń ṣe ọ̀yẹ̀ tí ṣọ̀kan wà hada akhi fil islam ọmọ ìyá mi ní nínú islam má gbàgbé rẹ̀ láéláé kí ṣe kọ́ ọ̀ràn lọ lórí ìbàjẹ́ o àmọ́ ọmọ ọ̀ràn lọ lórí òdodo tó rí pé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ló ti fẹ́ hùwà burúkú ọkà lọ́wọ́ dè òní jẹ́ kó rí ìbàjẹ́ yẹn sí. bàtà rẹ̀ sọ pé ó ń sọ àkọ́sọ wọ̀ọ́límọ́ ọ̀hún mọ́bìlúùmà ràn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ tó bá kò ní sábòsì àbò ní wọ́n sábòsì sí. àwọn sàhábà ni agbọ́ káràn lọ́wọ́ tó bá sábòsì sí. bó láti tún máa ràn lọ́wọ́ tó bá yẹ kó ń lalábòsì. ànábì ni ẹ ka ọwọ́ rẹ̀ dì ẹ̀ tó kọ́ lábòsì ìsìláàmù dáa gan-an tó bá sá yìí.

àmọ́ tó náà bá ti mọ̀ pé òní rún lọ lórí àbòsí ó rí i pé ìjà ẹbí olóòní jà kò sì ní máa wọ́nà láti pe nǹkan ní nǹkan ní tiẹ̀ yóò ti mọ̀ pé ẹ̀mí rún lọ lórí àbòsí yíṣẹ́ ń ṣe pé tábà ti débi kan sáré pé mùsùlùmí inú ń bá ní tí èso mùsùlùmí jà àwọn àtò sẹ́yìn mùsùlùmí àà kí ló dé kí ló ṣẹlẹ̀ ó rojọ́ fún wa arúgbó ńlọ́jà rí awọ náà láti pẹ̀tù sáwọ̀ ẹni tó fẹ́ yẹn jẹ ábà gbẹ̀tọ̀ rẹ̀ gbàtà òròjọ́ fún wa arúgbó mùsùlùmí ọmọ ya ọlọ́jà bí apẹ̀tù sáwọ̀ àwọn aṣọ fún pé ọ gbọ́dọ̀ yán eléyìí jẹ́ nítorí pé kọ̀ bá jẹ́ mùsùlùmí torí pé báwo ló lóòótọ́ gba ìsìlámù lọ́la ìgbà táwọn ọba ti jẹ́ni tí ń ṣe déédéé ẹni tó ti gba ìsìlámù kò ní gba ìsìlámù torí ọmọ òkú alábòsí ni wọ́n. ẹ̀yìn ara wọn ni wọ́n máa wà ọba àjẹ́ lórí ìbàjẹ́ islam ọkọ wa bẹ́ẹ̀ torí ẹ̀ ramadan ọkọ wa ká ṣọ̀kan ọkọ wa ká jẹ́kan tàbájọ́ kan ìlọsíwájú tó ga òde ìdàgbàsókè tí ọ̀lẹ́gbẹ́ yọ sọ̀kalẹ̀ sáwùjọ wa látàrí pa sọ̀kan. nínú àǹfààní tá a máa rí nínú ramadan òun náà ní pé. Ramadan máa ń ràn yàn lọ́wọ́ láti sọ ìmánì èèyàn dọ̀tun ìmánì kéèyàn ni yóò di tuntun nítorí pé ẹni tí bá ti ń ṣẹ̀sìn tí ń bá mójú tẹ́sìn ìmánì wọn máa lékún ẹni tí bá ti ń mójú tẹ́sìn ìmánì wọn máa lékún ìrẹ́ ní ahlus sunnati wal jamaa wọ́n ní al-iman i'tiqadun bil janan. وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية وإن كان كن إيمان قلنا إن كتالات سكر كان سنوجد لوري أهاوى كان فوريكي واسسفون ìmọ̀ lékún nígbà tí èèyàn bá ń tẹ̀lé sí Allah ìmọ̀ dínkù nígbà tí èèyàn bá ìmánì máa ń di kankan ó sì máa ń pọ̀ sí nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ ìtẹ̀lé ti Ramadan ọ̀kan pàtàkì gbòógì ni nínú tá a máa fi tẹ̀lé ti Allah ìmọ̀ sọ ìmánì di kankan ìmánì tá a ní yóò di kankan ó Ramadan yóò mọ̀ dàbí ìgbà tí orúkọ ní agbára ìwọ tó ṣe ń ṣe wọ́n mú lórí wọ́n mú lọ́rùn wọ́n ló tún máa ṣe wáàzì tọ́ba báwọn èèyàn níbi tí wọ́n ń ṣe ẹran tí ṣe Allahu akbar látàrí kó ń ṣe siyam Ramadan ìmánì rẹ̀ bìtìtì ní máa ń fà ní káàrin nínú yẹn Ramadan ń máa ń rẹ̀yàn lọ́wọ́ tí yẹn fi máa ń gbogbo àlékù tó bá wà lára ìwà èèyàn. àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ìwà tó ń hù Ramadan ọ̀ràn lọ́wọ́ ó di pé òun mú kó ń bẹ̀ òun tún ṣe ọkà dìde kó láàrin wọn ni látàrí sùyàmù Ramadan olùsí wọn náà ti lọ síwájú nípa pé òun ló fẹnu kọ tí wọn sì jáwọn tó lè fọwọ́ kọ fún un ó tún fọwọ́ kọ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà nínú wa wa Ramadan máa ń gbà kú kí máa kọ́ wa níbi ìwà kálẹ̀ kóra ró yóò ti ṣe lágbára lára wa ìbẹ́yìn la jìnnà sí jíjẹ ẹ̀yin la jìnnà sí mímu ẹ̀yin la jìnnà sí ìyàwó àtọkọ yín láti gbàtà lùfàjà yóò dédé ti yọ tó fi di pọ́ọ̀rùn wọ̀ Ramadan ọkọ lẹ́kọ̀ọ́ yìí lẹ́yìn Ramadan àti nínú Ramadan ó sì máa kóra ró fún gbogbo nítorí wàá ṣe léwọ̀ oúnjẹ iṣẹ́ wọ̀ omi mímu kì í ṣe wọ̀ ìyàwó rẹ ọkọ rẹ kì í ṣe wọ̀ ṣùgbọ́n lásìkò yìí láti gbà tá alifájárì òdodo bá ti yọ títí tó rùn fi wọ̀ èèwọ̀ ni. ọwọ́ akóraró ó jìnnà sí ń pèsè pé láti pìlẹ̀ rẹ̀ kì í ṣe wọ̀ àmọ́ nítorí pé olè bá rẹ̀ sì ń ṣe wọ́n ní kó jìnnà sí ó jìnnà sí ó rí pé dájú sáká ó jìnnà sí rọ́pa ó jìnnà tó lè jà ó jìnnà sí jàǹbá ṣe ó jìnnà sọ́tẹ̀ bì ó sí gbogbo ìsọkúsọ ìwòkuwò ìgbọ́kúgbọ̀ ìrìnkúrìn ìṣekúṣe bó o ti ṣe kóra rẹ níjànú nínú rọmọbánu tó jìnnà sí gbogbo nítorí ọ̀fẹ́ ó rí pé lẹ́yìn rọmọbánu wà á jìnnà sáwọn wà burúkú náà. ìdínà ẹ̀mí rí mùsùlùmí kọ́yẹ́ pé ń ṣe zìnà ẹ̀mí rí mùsùlùmí kọ́yẹ́ pé ọkùnrin ni tí ń wọ́kùnrin ta kọ́yẹ́ pé dáúdù kan lòun kò sí ń tọ́jọ́ ẹ̀mí rí mùsùlùmí jẹ́ pé wọ́n máa jalè ẹni rí mùsùlùmí tí wọ́n máa mutí ẹni rí mùsùlùmí tí wọ́n máa ṣe jàǹbá ẹni rí mùsùlùmí tó ṣe pé wọ́n jẹ́ mùnáfìkì ọ̀tọ̀ ní tí ń bẹ́nu rẹ̀ ọ̀tọ̀ ní tí ń gbé hàn ẹni rí nítorí pé Ramadan ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ká kóra ró jìnnà sí gbogbo ń tó lu bákan náà. Ramadan kọ wa kájẹ́ni tó ṣe pé bá a ṣe rí ìta wa yìí tọ́mọ́ bẹ́ẹ̀ náà lọ́kàn wọ́n mọ̀ nínú ẹ̀kọ́ tí Ramadan kọ wa. Òní jẹ́ pọ́tọ̀ ní bá a ṣe rí ọ̀tọ̀ ní ti ń bẹ́nu wa. Ààrẹ ẹ̀kọ́ ńlá táǹkọ́ lára Ramadan nù. Ramadan tó wá kọ́ wa kálánù. Kálá ìwá ńlá ni kéèyàn lánàá ìwà tí jẹ́kẹ̀yàn náà rí ìkẹ́ nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni innama yarhamullahu min ibadihi ar-rahama Allahu kì í kí àwọn kankan nínú àwọn ẹrú ẹ̀ àfàwọn táwọn náà bá láàánú àánú ní jẹ́ ara àánú nínú àdìsí ni ar-rahamaw yarhamuhumur rahman àwọn aláàánú ńlọba aláàánú jùlọ ń máa tọ ka nǹkan tó pàtàkì ni àwọn tá a sì láàánú sí gbogbo èèyàn kọ láàánú sí ọgbẹ̀sán lọ́dọ̀ ọ̀lọ́ tí wọn máa dá lásà wípé òun ọ̀ aka e, ojú àánú fọ́ ojú àánú fọ́ báwo orúkọ burúkú wọn ẹlòmíràn tó pè já pé ojú àánú fọ́ tìkà lókù tìkà lókù o ò tí ì rí àwọn ẹni tó yẹ kó ṣe láàánú ṣe láàánú tán tẹ́tí wá pé olójú kàlùkù fún wọn buruku. lójú burúkú ìyẹn gbọ́dọ̀ láàánú ojú ní rojú sànù ẹni tí wọ́n sì ṣe dandan kó sì wọ́n náà láàánú ó lè jẹ́ pé ẹni rẹ̀ kan ló wọ́n padà sí láàánú ó lè pé ẹni ní fi dáadáa ká fi nínú ẹ̀kọ́ tí Ramadan kọ́ àlàánú torí pé àánú látàrí wípé àwa fúnra ara wa tá a fẹ́ ṣàánú yìí báyìí àwa fúnra ara wa tá a fẹ́ ṣàánú àbùkátà nu àwa fúnra ara wa tá a fẹ́ ṣàánú àbùkátà nu táwọn ọba wá jẹ́ ẹni tó ṣe pé ti ṣe bọ́ọ̀lù mi ti fẹ́ rà ǹjẹ́ mi ń tọrọ lọ́dọ̀ Allah èmi náà kì í ṣe fẹ́ni kankan kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ torí ọ̀dọ̀ wọ̀ wa nínú ẹ̀kọ́ tí Ramadan ń kọ́ wa òun náà ní kálánù nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú Ramadan tí máa ń tún àwùjọ ṣe òun náà ní pé wàá bú à ń dáràn kí máa dínkù Ramadan máa ń jẹ́ kí wàá kú àti àmà dáràn ó dínkù láwùjọ gbogbo àwọn aburúkú àwọn aradarada àwọn wa dọ̀tí ó máa dínkù láwùjọ nígbà táwọn èèyàn bá ń ṣe sùyàmù Ramadan nígbà táwọn èèyàn bá ń ṣe sùyàmù Ramadan àwọn wa burúkú báyìí wọ́n máa dínkù láwùjọ kí ló fà nítorí pé nínú Ramadan ẹ̀rí pé gbogbo èèyàn pátá wọ́n ti ká ìrojú pẹ̀lú pé wọ́n ń gbogbo apáta à ń sẹ́sì yá àjẹ àmú àjìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lọ́sàn-án ti alukur'an ẹlòmíì ti náfìlà ẹlòmíì wọ́n ń fi ẹ̀yìn fún Allah wọ́n ń ṣèrántí Allah gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ta ló ráyè pé ẹ òun máa rí àpò àwọn èèyàn ó lè lọ ó lè báwò ta lẹ ẹni tó ráyè nínú Ramadan tí ń lọ tọ́jà tí tọ́jà báwò ta lẹ ẹni nínú Ramadan tí jẹ́ kí wọ́n fẹ́ lọ́ máa ba dúkìá dúkìá jẹ́ àdúkìá dúkìá kódà tó fi dórí pé àwọn ẹni tí ń ṣẹ́jú òfò àtẹgbẹ́ àdánù púpọ̀ nínú wọn wọ́n máa dá ìpàdé dúró nínú Ramadan dẹ̀yìn Ramadan. àwọn ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ ológbòni ẹgbẹ́ dáridári àwọn ẹgbẹ́ òfò àtàdánù gbogbo wọn náà máa ń dá ọ̀pọ̀lọpọ̀ pàdé wọn dúró kí á ah, oṣù yìí báyìí oṣù yìí ọ̀gbà rọ́bìṣ kò sáyè fáwọn láti ṣerú ẹ̀ àti àlọ́ à ń gbogbo àwọn gan nínú rẹ̀ ń bà ẹ̀rí nínú oṣù Ramadan irú àwọn obìnrin tí máa sábà fẹ́ rin òhò tí wọ́n máa gbé gbogbo ẹ̀ gbogbo tó ló wá ni wọ́n gbé pamọ́ tí wọ́n máa gbé tàwé ìròyìn ẹ̀rí pẹ̀lú rẹ̀ tó máa dínkù kọ́dọ̀ mí inú wọn tí ètò ṣe mùsùlùmá ẹ̀rí tó ti fi kíní kẹsẹ́rí kéṣe ni ṣíṣe à ẹ̀rú ń bá wọn tòró sùn yìí o àwọn èèyàn tó sùn yá fún Ramadan rẹ̀ mẹ́ Allahu Akbar ẹ máa rí àwọn àyípadà o ti dé báwọ̀ àwọn èèyàn nínú Ramadan àwọn ọlọ́kadà tọ́jọ́ máa mùsùlùmí tó ń bí àwọn obìnrin wọ́n máa sẹ́bírẹ́tì nítakùtẹ̀ tóbìnrin ó di mú fà Ramadan wa dé abáyé tó kò gbóbìnrin mọ́ kí ló dé òní àgbẹ̀síà òun bẹ̀rù pé ṣèyàmù wọn má bàjẹ́ àá tẹ́lẹ̀ ṣé ọ̀ràn lẹ́bí ń dá àmọ̀pọ̀ràn lẹ̀ fi ń dá onítọ̀ wọn bá gbóbìnrin gan wọn fi rú láwọn nínú Ramadan <laughs> nínú Ramadan ó jókòó lórí táǹkì táǹkì machine ìní bàbá ọlọ́kadà jókòó ọwọ́ á ní kóbìnrin ó jókòó lága tẹ̀yìn sẹ́mi pé àlàfo yẹn pọ̀ ó ní Ramadan gbàtí Ramadan lọ táǹkọ́ ìní wọ́n gbóbìnrin kan wá dé kúndé kẹtẹ́yìn tí Ramadan bá ń bẹ ẹ̀rí tí gbogbo yẹn jìnnà sí wọ̀ dáhùn kí ló fà torí pé nínú Ramadan gbogbo yẹn mójú tẹ́sì nínú Ramadan yẹ́bà nàbì sallallahu alaihi wasallam ti sọ ó ní gbogbo àwọn ṣẹ̀yàpéyì àwọn ṣẹ̀tàn wọ́n ti dè wọ́n ní sẹ́kẹsẹ̀kẹ̀ ìgbàláyè ẹ̀rí kan wà ọ̀pọ̀lọpọ̀ tí ìfẹ́ sẹ́sì yọ̀ọ́ mà sẹ́sì ẹni tí ní bẹ̀rù Allah yọ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù rẹ̀ torí pé àwọn ṣẹ̀yàpéyì wọn àti ń tà máa tẹ́lẹ̀ yìí yóò mú kí ìwà ọ̀daràn kó dínkù láwùjọ wa ẹbí tí gbogbo nǹkan dákẹ́ lọ gbogbo àwọn tó lè mọ ju ọtí mu tí wọn máa mu pẹlẹbẹ wọn làwọn mu tòmátò ẹbí tí gbogbo orú wọn máa bẹ̀rù nínú Ramadan àwọn ọlọ́tí gan tí ń tọ́tí wọn ni a alẹ́ làwọn máa tó sí ṣọ́ọ̀pù o. Allahu akbar tó gbogbo eléyà ọmọ fi hàn wá ike Ramadan ó ní orí panlá eléyìí tó ń kó láwùjọ wa níbi àti tún ọ̀kọ̀ọ̀kan wa ṣe ó tún wá tara ọ̀kọ̀ọ̀kan wa tún àwùjọ wa ṣe sábà mójútó Ramadan yẹ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kò sí tàbí ṣùgbọ́n ìlọsíwájú tó ga yóò dé sáwùjọ wa àwọn aburú eléyìí tá a mọ̀ àti èyí tá a mọ̀ gbogbo ó fi àwùjọ wa sílẹ̀ àwọn èèyàn wọ́n dẹni tó ṣe dáadáa wọ́n dẹni tó jìnnà sáìdá torí ẹ̀ rọmọbọ́nà náà tí wọ́n ń bọ̀ lọ́nà à ń bẹ Allah azza kó dé kó dé bá wa láyé kó dé bá wa láyé kó dé bá wa láyé wa tó bá dé abẹ Allah azza wa jal ó ṣe ní rọrùn fún wa láti lè ṣe ìjọsìn eléyìí tí wọ́n fẹ́ ká ṣe lọ́sàn-án rẹ̀ kó ṣe ní rọrùn fún wa eléyìí tí wọ́n fẹ́ ká máa ṣe lóru rẹ̀ abẹ Allah kó ṣe rọrùn fún wa bí bá ń ti ṣe ń bẹ Allah azza kódà kún kó fi wá ṣe kò ń gẹ àti lè dúró sẹ́sìn nílẹ̀ Lailatul Qadr nítorí àwọn ẹ̀san ńláńlá. eléyìí ti ń dùn sẹ́ni tó bá ti ka ìkíní kejì kẹta àwọn nǹkan wọ̀nyí sùyàmù wàkìyàmù wàkìyàmù laylatul qadr orúkọ anabi bá alaihi wasallam ó sọ nípa kan nínú rẹ̀ pé mọ̀nsá ìmánu sábà wófìrẹ lẹ́hu ma man sama ramadana imanan wahtisaba غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أن كان تبعث صيام رمضان torí kọ́ba àgbá Allahu bọ̀ torí kọ́dọ̀ rẹ̀ ló ti láfojúsùn àti gbẹ̀sán a ó ṣe àforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀sìn bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam tó sọ nípa ẹni tó bá jẹ́ pé ó dìde dúró lóru òru Ramadan láti tẹ̀sìn nínú ẹ̀ ìmáàni wà sí sábà torí kọ́ gba Allahu gbọ́ ọ̀dọ́ rẹ̀ ló ti fẹ́ gbẹ̀sán rẹ̀ òun náà gufira lahu ma taqaddama min dhanbi bẹ́ẹ̀ lànà bí sọ́kùn man qama laylatal qadri ìmáàni wà sí sábà gufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ́sì lóru laylatul qadri nítorí kọ́ gba Allahu gbọ́ ọ̀dọ́ rẹ̀ náà ló ti fojú sùn. pọ́ǹtì fẹ́ gbẹ̀san á ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ torí ìdè eléyìí Ramadan ti ń bọ̀ nǹkan dunu ni o ààyè àti ṣèdíje ni ìdíje tó ga jù lọ́nà tí ó fi jẹ́ pé oníkálukú wọn nípinnu pé ní oṣù Ramadan yìí bí ìdìnnìlà máa ń ṣe ìjọsìn eléyìí tó ṣe pé yọ pọ̀ yóò sì ga tí gbogbo orí òtún mo ti ṣe tẹ́lẹ̀ rí lọ. rọmọbánà yìí màá jẹ́ àǹfààní rẹ̀ ló dáadáa bíi pé òun náà ní ti gbẹ̀yìn tí màá ṣe nínú ìgbésí ayé mi. eléyìí yìí máa fún yàn láǹfààní láti jẹ́ ọjà sí wípé èèyàn fẹ̀mí dáadáa pàdé rọmọbánà èèyàn fẹ̀mí dáadáa sí rọmọbánà èèyàn máa retí ẹ̀san dáadáa lọ́dọ̀ Allah torí ẹ̀ abẹ́ Allah azza wa jal ó ṣe ní rọrùn fún wa pípọ́ bá wa láyé ó ṣe ní rọrùn fún wa kára àwọn àjọsìn tí ẹ yẹ ká ṣe nínú rẹ̀ ṣe kó a ṣe wá lọ́kàn nínú àwọn tó bọ́kùn náà lọ́rùn wa. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ̀ńtọ́ bá ní bẹ̀rẹ̀ kọ́sí. wà lè Thank you. Naam. Kalau minabani dia rukus. Nah, ini èèyàn fọ wọn kiri. Àrẹ̀kọ̀ fún wọn. Àwọn tó jẹ́ àwọn ẹlẹ́yà wa tí wọ́n jẹ àwẹ̀tẹ́lẹ̀ tó sì dájú pé ó yẹ kí wọ́n san àwẹ̀yẹ tó lè tó bí wọ́n gba tìtẹ́lẹ̀ tó wáyé kó wá wà lórí àìsàn pé ó lè san àwẹ̀yẹ àbí ó lè fi yẹ́lẹ̀ kó máa gba tìtẹ́lẹ̀ lọ. Naam. Alaykum. Ǹjẹ́ ìgbàláyè wà láti bá ṣe máa ń rún ní ọ̀sán ṣìyá? Láti lókè ni láti máa ń pákó ǹjẹ́ ìgbàláyé wa láti inú toothbrush toothpaste náà pẹ̀lú brush. Sọ́ọ́lù kọ́ńtùlà. Tí ẹni tó ń ṣe Siam ti Shaban tó wá di Yamshak, ó ti dà ní ẹ̀pẹ́ ti Shaban ló ń fẹ́ tí wàá gbọ́ pé wọ́n rí o. Tí ọjọ́ yẹn tó lẹ́tọ̀ àti ṣe sọ́ọ̀mù ní láti Shaban yẹn, táwọn ẹ̀pẹ́ ti kó báyà máa rúṣùn lálẹ́ àbàlẹ́ rúṣùn. ọ̀pọ̀lọpọ̀ lásọ̀ dákọ̀ àlàsọ̀là kò ṣe sọ̀láàtì ṣùgbọ́n tí ráwọn náà bá ti dé òun náà yóò di pé ó ń kọ́ ẹnu ró ń ṣe sọ̀láàtì yẹn tó bá ti lọ tán ṣé irú ẹni bẹ́ẹ̀ irú síyáàmù tó bá ṣe yẹn ṣé yóò jẹ tẹ̀ ọ̀wọ̀. ẹ̀ẹ́dùnmá ẹni tí ohun tó jẹ́ pé ọ̀sán síyáàmù bóyá ó sùn bóyá ní ilé tó nígbà tí ó wá jí ó wá rí i pé Eh, àtọ̀ ti jáde lára rẹ̀ bóyá ó lára pé òun báyàn lẹ̀ ǹjẹ́ ṣé kò mọ ayẹ̀ kankan bá síyàmọ̀ rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àgbàlá kò bá sọ yín lórí dáadáa. Now eh, ẹni tí ó jẹ́ pé eh, ní òru Ramadan tó wọn àti ìyàwó rẹ̀ wọ́n jọ ṣe wọ́n jọ ní àjọṣepọ̀ so wọ́n á sùn lọ so tó fi wá jẹ́ pé sọ̀rátù sọ̀rátù ti wọlé ṣé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n sì ní sí àmọ̀dọ́ yẹn wọ́n ti sáwọn ikọ̀ tó bá. ṣé wàá ní ìbéèrè náà àwọn sáwọn ikọ̀ tó bá ìlọ́kùnmọ̀sán ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ so nínú Ramadan ṣé èyí tó fi ń dájú ni pé kó máa tìláwà Quran àbí tó bá yẹ kó ń há Quran tẹ́lẹ̀ ṣé o lè máa há náà lọ. Hmm. ẹlẹ́kejì. So, òun ni pé nínú Ramadan àwọn kan máa ń ṣe pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ bíi timetable àbí bíi calendar so àwọn ìbádà tó bá rí ṣe lójúmọ́ tó máa máa tìkẹ̀ pé báyìí báyìí làwọn ṣe ṣe ṣé ilé ẹ náà ṣe ó tọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. nínú kí èèyàn gbé oúnjẹ kóró àwọn oúnjẹ tútù fún yàn ṣáájú Ramadan tàbí kéèyàn máa dáná oúnjẹ yẹn láti máa fi ṣe ìftọ́r fún àwọn yẹn ìwo ló ní ládájú sàn. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ a ti mà nínú àdìsí tó wá látọ̀dọ̀ kan nínú àwọn ìyàwó ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn àbí sọ pé láwùjọ yára lèmẹ́lẹ́ ní lóye sẹ́ni yọ̀tẹ̀ ní ẹ̀lẹ́ ẹnikẹ́ni tí o bá ti máa dàníyàn látò kò ní ní sùúyà àwọn ọ̀wá dàníyàn títí tàfíwájú sáàrì pé ìgbàláyè wà ọjọ́ pé sáàrì wọn láti dànù ẹ̀ kò sí nǹkan tó burú pé dàníyàn ní sáàrì nítorí pé àtìgbà tẹ àti sáàrì ooru ní gbogbo ẹ̀ ìgbàláyè tí ò sí ọ̀nàní ká dàníyàn lẹ́yìn ìgbà tá àlùfáàjà rẹ̀ ti lọ ẹnikẹ́ni tó bá dàníyàn kó fẹ́ sọ sí yàmù Ramadan lẹ́yìn ìgbà tá àlùfáàjà rẹ̀ ti yọ kò ní ṣe tọjọ́ àyìn ó ti tún gbọdọ̀ jẹun ẹni pé tó bá dájú pàlùfájàrí ti yọ àsìkò àsùbá àti tó ìgbà náà lọ́sẹ̀sẹ̀ ń dà níyàn ọjọ́ yẹn kò lè mú ó ṣe sùyàmù lọ́jọ́ káṣí ìsàrà ẹni tó bá jí lóru òru tó jí yẹn àlùfájàrí ò ti yọ ó lè dà níyàn pọ̀ fẹsẹ̀ sùyàmù kò sí nǹkan tó burú ń bẹ. kí ni ìbéèrè kejì kan sí wọn. àhàn wípé àwọn wò pé èèyàn ń fi bí wákàtí méjìlá èèyàn fi fèsì yá. wákàtí méjì jùbẹ́ wákàtí mẹ́tàlá èèyàn fi fèsì yá. táwọn ọba jẹ́ pé nǹkan kan wà táwọn fún táwọn fi ń pa ìrònú àwọn rẹ kúrò níbi àìjẹ àìmu tí nǹkan yẹn táwọn pa ìròkú pẹ̀lú ẹ̀. ṣé àwọn ò lè máa bàjá nítorí pé ní ìsìn wákàtí mẹ́tàlá òkèrè àwọn ń bùkátà kankan tí ó àwọn pa ìròjú pẹ̀lú ẹ̀. táwọn òfin máa ronú oúnjẹ. akọ́kọ́ ni pé Allahu dá wa fún kájẹ kájẹ kájẹ kájẹ lásán. tẹ bá wò ó kí Ramadan tó kápẹ́ jẹun àárọ̀ láago méje wọ́n bẹ nínú àwọn èèyàn fẹ́ kó aago mẹ́fà ó ní tó ń jẹ àárọ̀ ń bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀ ní ìṣẹ́jú mélòó lọ́wọ́ aláàánú rẹ̀ àti sáré nírú àsìkò tá a wà ń bẹ̀ mí. ẹni tó dùn jẹ àárọ̀ lágbo mẹ́fà àbọ̀ àbábo méje àbí méje àbọ̀ ìgbà wọn ni ó tó tún jẹun ọ̀sán kápọ̀ jẹun ọ̀sán lágbo méjì wákàtí mélòó ni. wákàtí méje ọwọ́ afẹ́ ṣe sùúrù sùyàm wákàtí mélòó ló kún tàbá fi tàbá fi kún títí di agogo méje. níṣẹ́ lè jẹ́ ńlá ago méjì ti ṣe wákàtí méje. ó fi wákàtí márùn kù kí wọn ní nǹkan àpọ́njú tó wà ń bẹ̀ tó fi wọn kó bùkátà kankan tí ó mọ ọkọ àìrójú àwọn míì wọn máa tayò àwọn míì wọn máa ta tẹ́tẹ́ àwọn míì wọn máa ta lúdò àwọn míì wọn tẹ̀bà ti tẹlifíṣàn lọ́rùn àwọn ẹlòmíì sóṣá mídíà òní wọn máa wò títí yóò fi di pásítọ̀ sínú tó. gbogbo àwọn kẹtẹ ń sìn wọ yìí ẹrù kẹntẹ lè kó báyàn lọ́pọ̀ ńbẹ yìí kẹntẹ lè kẹntẹ yàn sí. ẹ ń wo fíìmù sọ̀nà pé nǹkan tí fíìmù fi máa ń jẹ́ fíìmù tó dùn ó dáadáa ní rọ́ tó ìsìláàmù wa ní sẹ́ẹ̀ mú rọ́pò ńbẹ kò sí tó burú ńbẹ. a sì mọ̀ pé kí ọba sí rọ́ kò sí fíìmù. bákan náà ìgbà tí ẹ̀yin rí pé rọmọbọ́n náà ń bẹ gbaná lẹ́ ń tayò gbaná lẹ́ ń ta tẹ́tẹ́ ó lè kó wọn pa ọkọ láyò wọn pa ọ láyò bàbá àtọmọ ó lè jẹ́ pé bọ́ọ̀lù ni wọ́n máa fi gbogbo ọ̀sán rọmọbọ́n náà wò á lù yín ẹ ló lu wa orí bẹ́ẹ̀ ni wọ́n wà títí tó fi di pé òórùn wà débi pé lọ́pọ̀lọpọ̀ àwọn tẹlifíṣàn àgbáyé nísìn àríkà kéde kalẹ̀ àwọn fíìmù wo àti fíìmù wo àti fíìmù wo láti hàn yín nù Ramadan tó tún máa sọ pé Ramadan ló yẹ jùlọ àwọn ọ̀la Ramadan ló kó wa jọ subahánàlá ní fíìmù sẹ́yìn tó bá parí tèmi ọ̀la wọn ní nàmbà tó ọ̀túnla nọmba tírì ọjọ́ mẹ́rin nọmba fọ́ sẹ́yìn ó ti jẹ́ pé ẹ̀ níṣẹ́ méjì sípẹ́ jókòó ti fíìmù lọ. gbogbo àwọn òṣèré fíìmù báyìí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n jókòó síbi pé àwọn ń ṣe fíìmù yìí. torí pé ní tí wọ́n fi kó àìrójú báyìí nínú Ramadan nígbà tó ti jẹ́ pé ǹjẹ́ yẹ ká lo àkókò wa fún Ramadan ẹ̀mí ẹ̀ ní ká ṣe ìjẹ́sìn tó lọ́wọ́ ní ká ṣe ń bẹ̀ kama jẹ kasi kọ sọnù mọ alọwọ kama ti alukur'an kama ti ẹnati allah àwọn atọ́ka lu àsìkò wa gbogbo ẹ̀ ká lò lórí ìrégbè àti ránù àti rà ilé ìgboro púpọ̀ kò burúkọ dá rárá ẹni tí wọ́n ń ṣerú síyàmù ṣé síyàmù ní ṣe àbí ṣeré kò sí síyàmù Ramadan social media rẹ tó mú lọ nínú nǹkan mẹ́wàá tó ń wò nínú rẹ̀ mélòó lọ́jọ́ ntí ò ní di ìbálẹ́jọ́ lọ́jọ́ gbẹ̀ndà òkèèyà àwọn awùjá ẹnìkan bú ọ dípò tí lórí Facebook irú ayé wo ni wọ́n ń ṣe irú àwọn àánú Facebook náà. ó rí i pé nínú nǹkan mẹ́wàá tó ń wò lórí social media yẹn nǹkan tó súnmọ́ mẹ́jọ gbogbo aburú ni. ìwòkuwò àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ àdánù ìbàlẹ̀ lómi ìjókòó sí gbogbo Ramadan iṣẹ́ síkéjì kan ní síkéjì kan ní síkéjì kan ní síkéjì kan yóò tún máa bí ọmọ tó tètè lọ́ba mi otu wá eré tí lò ó ti ń sọ ìṣúná kò yẹ ọ èèyàn mélòó ní lo social media láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe nípa Islam eléyìí tí ọ̀la ń fà ní àtìgbọ́ lẹ́gbẹ̀ẹ́ iye èèyàn ti ń lò láti wòwò kú wọ̀ láti gbọ́gbọ́kúgbọ̀ eléyìí tí ó padà mú wọn tètèkútè kúwàtíwà. àbùkátà ká máa wá wa kú wa lọ síbi kí ni tá a lè máa ṣe lọ́sàn-án Ramadan. láti pa ìrojú tí ìrònú owó fi jìnnà sí jíjẹ àti mímu a kì í sọmọwọ́ dípò páàmà wa pé sáàbà ṣe bẹ́ẹ̀ ìrònú wọn ní kó ń di jíjẹ àti mímu ẹlẹ́yìn ìjọba wọn ní tó bá jẹ́ pé nínú Ramadan àwọn wọ́n jẹ́ pé wọn ò lè ṣe sùyàmù Ramadan látàrí kí wọ́n lóyún àbí wọ́n ma wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ wọ́n ti lé rẹ̀ jọ ó ti pọ̀ báwo làwọn obìnrin yóò ṣe ṣe lọ́jọ́ iwájú wọ́n gbogbo ẹ̀ ni ọlọ́run ràn wọ́n lọ́wọ́ wọ́n san gbogbo ẹ̀ padà bẹ́ẹ̀ wọ́n wà báwọn ti fi san gbogbo ẹ̀ padà ààyè ò sí fún wọn láti máa bọ́ aláìní. àgbọ́dọ̀ ṣàkíyèsí àgbọ̀ndẹ̀ ọbẹ̀ nínú àwọn obìnrin báyìí tó ti pa sùyàmù ọdún kan jẹ méjì tàbí mẹ́ta wọn wá ń wówó tí wọ́n ń bọ́ aláìní aláìní tẹ̀ ń bọ́ òun kọ́ o aláìní tẹ̀ ń bọ́ òun kọ́ ẹ̀ san padà ní eléyìí lòfin àwọ̀. ó sì dọ́wọ́ àwọn ọkọ náà ṣe ń ran àwọn ìyàwó yín lọ́wọ́ bí wọ́n ti ṣe jẹ́ pé wọ́n láǹfààní àti máa ṣẹ̀sìn kó mẹ́jọ tó gbogbo ẹ̀ṣọ́ yẹ kó wọ́n fi ṣẹ̀sìn iná ẹ̀lẹ́yìn ti fi mú wa olóyún orema olóyún orema títí ebi wa di ayé tiẹ̀ wọ́n darúgbó níta ní ṣíṣe lọ́gbọ́dọ̀ ṣe àsìkò tẹ́wàá fi lọ́rùn balẹ̀ sí kò ní lágbára láti ṣẹ̀sìn wọn ẹ má jẹ́ orí bẹ́ẹ̀. wọ́n ní táwọn bá rún pákó tó ìjà láyé ti fún wa fáwọn lè rún pákó nínú Ramadan bẹ́ẹ̀ ẹ lè rún pákó nínú Ramadan ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé ẹ gbọ́dọ̀ gbé tọ́ rẹ̀ nù ẹ gbọ́dọ̀ gbé tọ́ pákó yẹn nù gbogbo tọ́ pákó ẹ gbọ́dọ̀ tú dànù tí ẹ bá ti gbé ní pẹ́rín ṣèyàmù yín bàjẹ́ ni. wọ́n lẹ́yìn tí bá ń ṣe ṣèyàmù ṣàbà ó ti ń ṣe bọ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ ó sì fẹ́ ṣe já. ǹjẹ́ tó bá ṣe ṣèyàmù lọ́jọ́ sí ó ṣeé ṣe kọjọ́ la ọjọ́ tí ń ṣe ṣèyàmù yìí ó ṣeé ṣe nígbà tí ń dà níyà kọ́lá kọjá ọgbọ̀njọ́ ti ṣàbẹ́ẹ̀ àbí kọjá ọjọ́ kìíní nínú Ramadan ó ti wá di wípé à ń bá sùnyàmù yẹn ilẹ̀ ti má abágbọ́ pé wọ́n rọ́ọ̀sù oṣù tí wọ́n rí wọ́n ò dá níyàn kó oṣù sùnyàmù Ramadan ọ̀ gbọ́dọ̀ jẹun ó sì kẹnu ró dandan ọgbọ́dọ̀ padà. eléyìí jẹ́ bá a ti ṣe máa ṣe nígbà tó bá hàn sí wa ìpọ́jọ́ táwa ń wò pé ó lè jẹ́ ọgbọ̀njọ́ nínú ṣàbán ó padà jẹ́jọ́ àkọ́kọ́ nínú Ramadan tó bá hàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹun ó sì lè dàníyàn pọ̀ sí Ramadan ṣùgbọ́n kẹnuru tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òfin ṣẹlẹ̀ àsọpẹ́rù ọjọ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe sùn yá mọ́ ẹ̀ mo ṣàk ńlá pè é. النبي لا ينتبه الصيام ويوم الشك قتل النبي محمد صلى الله عليه وسلم بابا قاسم قتل فليه جرام ولا نسيتي في صلاة رمضان وادي لنبات المسلمين kìí ṣe irú rẹ̀ ni wọ́n ní kó ṣe sì yá mọ̀rọ̀ màmá kìí ṣe rí lásán lélẹ̀ ẹ sì rí pẹ̀lú wọn pọ̀ bàjẹ́ gbogbo ẹ̀sìn tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ kò ní kò ní kó tẹ̀ ní wò ní tẹ̀sán tọ́ba wa di wípé rọ̀mọ̀bá náà dé oní ọmọ tètè rọ́mọ pẹ̀lú tẹ ẹkùn lọ́ba tuntun mọ́tíláṣí rọ̀mọ̀bá náà jẹ́ ń di mùsùlùmí àwọn eléyìí ń ṣe mùsùlùmí lókùn ìgbà tó bá ti mọ̀ ẹ́ pé kìí ṣe pọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ di mùsùlùmí lọ́tún tó sì máa mójútó islam títí ọjọ́ ayé rẹ wọn ò lẹ̀ wá kìí ṣe wọn mùsùlùmí ta ní kókó sí àmọ̀ràn bàbà. eléyìí jẹ́ tẹni tá a bí ní mùsùlùmí tó ya kèfèrí. ẹ̀rí pé láwùjọ wa àwọn kan wà táwọn ètò mùsùlùmí rárá wọn bí wọn mùsùlùmí. àmọ́ yóò sọ pé bẹ́ẹ̀ ń ṣe ń ṣe rọ̀mọ́dán ni ó wù ọ́ òun náà fẹ́ máa kẹnuró ẹ sọ fún pé má kẹnuró fún yà gba islam tó o bá gba islam ìgbàláyè wà ọ gba islam tí a ló wù ọ nínú sèyáàmù táǹsì àti ìdààmú ní àmàjá ọmọ tó o bá ti gba islam wọn náà máa ṣe ó sì máa gba ládàá. wọ́n lẹ́nu ká sùn ìgbà tí ó jì sí lọ́ba gba pé àtọ̀ ti jáde láàrùn. gbóò ní ọ̀sẹ̀ tó yọ máa bá ìyáàmù rẹ lọ ọmọ yọ lọ wẹ̀ nítorí pé àtọ̀ tó jáde lára rẹ ó jáde lọ́nà tí kò lágbára láti dá dúró èyí lè dá dúró kìí ṣe wọn ló pé òun lọ wá fúnra rẹ̀ gbàtí èsì ṣe wọn ni sábàbí tó fi wá kò sí ní tó fi fi yàmù rẹ̀ àmọ́ ọwẹ jánábà yẹn kú lára rẹ̀ ó fi máa bá fi rẹ̀ lọ ní pẹrẹwu eléyàn ni ìtìsí máa ń fà á lọ́pọ̀lọpọ̀ ẹrú eléyìí ti máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn òun náà ní káwọn ọmọkùnrin káwọn náà ti dàgbà dàgbà dàgbà kọ́ ọmọkẹ́yàwó àbẹ́yìn tẹ níyàwó yóò lọ rí tó lẹ́yìn tẹ ti fẹ́yàwó ẹ̀sùn àti ńlálà ẹ̀ wá ń da mìíràn pékin kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ọjọ́ ń lọ à ń tẹ́lẹ̀ yìí pé gbogbo àwọn ọ̀dọ́ wa ẹ wá kàn sí ẹ̀yin náà ẹ fẹ́ kan tẹ̀sí ẹ̀bọ́ lọ́wọ́ àńlálà ọ̀dàmìrà lọ́sàn kékeré ìyàwó ní ká ẹ fẹ́ ọlọ́run ti rọrùn ẹlẹ́yin ìjọba àwọn. wọ́n ní ẹni tó yẹ kó ní ọba ìyàwó rẹ̀ lò lóru Ramadan òun wá gbé wọn lọ wọn àwẹ̀wẹ̀ jánàbà gbà tí wọ́n jù sí wọ́n ti ń pè as-salatu khayrun minan nawm. báwo ni wọ́n ti sè tó bá jẹ́ pé àwọn méjèèjì ti dà níyà ṣáájú kí wọ́n tó sùn fáwọn oṣooṣù yá mọ̀tọ́lá jíjí sáyé sáyé pẹ̀lú jánábà kò pé kí wọ́n má má bá fi yá mọ̀ wọn lọ oorun wọn kàn dín wọn lọ́nà láti jẹ sàárì ni wọ́n wẹ̀wẹ̀ jánábà wọ́n sì lọ sàtúbà wọ́n máa bá fúyàmù wọn lẹ́nu pẹ̀rẹ̀wò àmọ́ tí wọ́n bá dà níyà báwọn ṣe fúyàmù tọ́lá wọ́n sì ti ṣe tí wọ́n ṣe oorun gbé wọn lọ wọn ò jí àfi lẹ́yìn àsìkò tí àti dàníyàn ò ṣe má wọn ò jẹun lọ́jọ́ yìí wọn ò ní ní fúyàmù ọjọ́ yìí àmọ́ wọ́n san padà lẹ́yìn yìí. Ramadan. tí ẹ bá jẹ akẹ́kọ̀ọ́ tí Ramadan bá dé báyìí pé kéèyàn máa kí Al-Qur'an àbí kéèyàn máa ha lọ tó bá kéèyàn bá ń ha lọ èwo lèyí tó lọ jù. eléyìí tí ọlọ́lá jù náà ni pé ká má ṣaláì jẹ́ pàǹkì alukur'an bóyá ń ké a ti àbá ń ké àtibí tá a ti há àbí ọmọ ń kẹ́kọ̀ọ́ yẹn o ti ń ké nú alukur'an nínú Ramadan yìí òun náà ní pé ń tẹ̀síwájú pẹ̀lú alukur'an ti ṣùgbọ́n lè yàn bíi kọ́ máa ka alukur'ani ní kíkéjọ́kùn. torí kásìkò tá a wà ń bẹ̀ yìí àsìkò ọlọ́lá ńlá ni tó ló wá máa ń san àdìpẹ̀lú ẹ̀san dáadáa fẹ́ni tó bá ṣe dáadáa. tọ́ba wá dúró lórí pé mo fẹ́ máa alukur'ani nìkan ni àyà mélòó lọ́kà. ẹyọ kan tó fẹ́ hàn náà lọ́mọ awí láwùí fún wí lọ́mọ awí láwùí fún wí yàtọ̀ sẹ́ni tó fẹ́ kí alukur'ani ti ti òun mójútó ètò ti hákọ́mọ́bà sámọ́ lọ́wọ́ torí di eléyìí kájẹ ẹni tó ti pé ọmọ sí alukur'an ó pàtàkì púpọ̀ nínú oṣù Ramadan wọn làwọn kan wọn ti ní ìwé pélébé kan tí wọn ti kọ àwọn sí olórí olórí eléyìí kan máa fojoojúmọ́ sí nínú Ramadan gbogbo sí olórí kan kwa. táwọn fẹ́ máa fojoojúmọ́ ṣe wọ́n ṣe ní ẹlẹ́kàǹkà tẹ́tí táwọn bá ti rí ṣe nínú àwọn sẹ́yìn àwọn fáàmì sí ẹ wá ní ṣe tí wọ́n ṣe yẹn dá kò sí tó burú mbẹ̀ nítorí pé àbùkátà ká máa ṣèṣirò fúnra wa ká máa pàkíyèsí ara wa kó tó di pé wọ́n ṣèṣirò fún wa àwa náà dára lè kò sí nǹkan tó burú àmọ́ kọjá pé gbogbo nǹkan tó ń ṣe yẹn wọ́n gbé pamọ́ wọn ò jẹ́ kó hàn sẹ́ni kankan nítorí kó mi yàn ọmọ nǹkan bàjẹ́ ọmọ nǹkan tó lẹ́yìn ìjọba. ẹ̀ńtọ́ bá ní ìbéèrè fún mi. Aleyhisselam. kí lọ ṣẹlẹ̀ ní Ramadan bẹ́ẹ̀ kí lọ ikọ̀ ṣẹlẹ̀ ní Ramadan ó ṣàtúbà. àtúbà nìkan ni màá mójútó Allahu akbar tí Ramadan bá wá dé yóò di mọ́mìnì. <laughs> àwọn ará wọn tá a ní Ramadan ẹ̀jẹ̀ ń di mùsùlùmí náà torí pé Allah ní sọ̀láàtì wákàtí márùn lòún ṣe lọ́ràn yà lórí wa ìwọ ń ṣèkàn bọ́ọ̀lù ti jẹ́ mùsùlùmí eléyìí ṣe mùsùlùmí ẹ sọ fún kó túbá kó gba ìsìláàmù lọ́tún ikú ń bẹ ẹ̀rí gbogbo rọ táǹkà fún un tó yé tó tó yé gbogbo apẹ̀rọ ni ayé ayé ayé ayé talẹ̀ ẹni tó kú tó mu lọ ibi tó fi lẹ̀ sí náà ni nta kà fún ìní ọ̀sẹ̀ kù ẹ̀sìn tá kà fún yìí ìní ọ̀sẹ̀ kù òun tún lè máa sọ pé à ẹ̀ tí ẹ̀ dúpẹ́ pọ̀ ń ṣe kán bẹ̀ ebi lágbájá mi èwo ló ń ṣe ẹ dákun àdúpẹ́ àwọn alámọ̀bọ dúpẹ́ àbọ̀ gbádùn ìwọ gangan ni kó mójútẹ́sìn rẹ ó tún dàbí ẹnìkan nù wọ́n nílùú kan gbogbo ìgbà tó máa ń lọ mọ́ṣáláṣí pé tẹ̀lé wọn lójú sàtúbà ni àmọ́ tí rọmọdán bá dé òun náà máa ṣe rọmọdán wọn á bí lórí rọmọdán ti ń ṣe náà kò ní ṣe sọ láti ọ wọn á bí lórí pé tí rọmọdán ló tó dé èsì sọlá rọmọdán dé ọjẹ òmu. O kẹnuró o tètè sọlá gbòǹtì ẹ ti jẹ ó ní kò lè yé wọn wọn ni ẹ láyé wa ó ní àwọn bàbá àwọn wọn ti bá àwọn ṣe gbogbo sọlá <laughs> ẹrú bàbá bá tọ́bọ̀ ọmọ ṣe gbogbo sọlá ike ẹ̀yìn ẹ̀kan máa gbáyé ni ẹ má ṣẹ́kù ọmọ anìkọ́ bí Ramadan kọ́ wọn bá ń gbé ó ní wọn gbé yìí à ọ̀ ń tan rẹ̀ dànù o tún fi ìyà jẹra rẹ irú èyí tẹ ní àṣùbà nìkan ní máa ṣe àtijúmọ́ tí rọmọbọ́nà dé ti ń ṣe ń mójútó gbogbo sọ̀dáàt tí ẹ sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ iléyìn pẹ́ẹ́ pé òun kàn fi bí para rẹ̀ lásán ni o tún ṣe sọ̀láàtì kankan torí léyìí tó bá yẹ pé láti rọmọbọ́nà yìí tó mójútó gbogbo ẹ̀sìn báwọn yóò máa mójútó lọ bẹ́ẹ̀ títí tí èkú àbáyọ̀ àmọ́ tí ọ̀nà bá ti mọ̀ sẹ́ẹ̀ tí wọ́n mọ̀nà bá ti dé tó wá ti lọ òun ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀mà eléyìí náà ṣe mùsùlùmí torí ẹ̀ ká tíye sára láàrin ìtọ́sọ. Thank you.

alhamdulilayi àkọ́kọ́ ẹni tí a yi kéésà subayi àti juma tẹ́bá bilé rẹ̀ ẹ rí i pé ń ṣe ní mójútà suba nítorí pé gbàgbọ́ rẹ̀ ní kò ń fẹ́ lọ mùsà kọjọ ò lè bá a ta kọwọ́ ò lè bá a yá ìdí tí ń fi wá suba nù tó ti sọ àṣùbà di nǹkan àṣírí tó jọjọ ta tó jọwọ ya ọbọfin ṣẹlẹ àmọ gbogbo sọ láti lọ mà sí. ẹnikẹ́ni ṣiṣẹ́ nílé iṣẹ́ ìjọba wọ́n máa ń fún lẹ́bùn wọ́n á gbọ́ nípa pé a gbọ́dọ̀ máa gbẹ̀bùn lẹ́nu iṣẹ́ àfi ká fi jíṣẹ́ fẹ́ni tó ní iṣẹ́ kí máa kọ̀ gbàtẹ́ yá ń gbà kí máa fi tọrọ ṣé n tó ń ṣe dáa kódà n tó ń ṣe ọ̀dà sọ̀rọ̀ kí táwa jókòó sílé wa lọ́dọ̀ àwọn bàbá wa màmá wa tani ọba fún alẹ́bùn wọn ní fún àyè bíbí sẹ́tàn bá wa sọ́ọ́rí ká ń ṣiṣẹ́ dáadáa náà wọ́n ti fún alẹ́bùn ó túmọ̀ sí pé ẹ̀bùn yẹn kò tọ́ ẹ lọ gba ìyọ̀ǹda ni lọ́dọ̀ àwọn tó ní sẹ́wọ̀n wọ́n máa ń bùn mí lẹ́bùn lẹ́nu sẹ́yìn pé ẹ ti máa gbà á ayọ̀ǹda máa gbà ayọ̀ǹda pọ̀ gbà pọ̀ bá wa gbé torí pé ẹ̀bùn tí wọ́n bù ọ́ torí iṣẹ́ tá a gbọ́ sí wọn ti bọ̀ ẹni tó ní iṣẹ́ lọ́lẹ́bùn kì í ṣe ẹni tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ èyí tó máa sọ fún ọ ló fi ṣiṣẹ́ àmọ́ kó ń gbà ó fi ń tọrọ kò sí ń tẹ́jọ bẹ́ẹ̀ tọ́ ìlànà wọn bí èrè ń pa ṣùgbọ́n. àhàn bàbá àwọn ó ti kú àwọn ẹyẹlé wa máa ń péjọ síbì kan àwọn máa ń da jéró ọkà bàbà àgbàdo lẹ̀ fún wa kí ládà rẹ̀ kọ́ lọ́ máa bá bàbá àwọn tí ẹ̀jẹ̀ sọ́dọ̀kọ̀ járíà sọ́dọ̀kọ̀ járíà bá wọn. bàbá yín tó bá yẹ kó nǹkan tí bàbá yín máa ṣe ni bàbá yín máa ń da àgbàdo lẹ̀ fún wa báwọn bàbá yín ti wá ra àpò àgbàdo àpò àgbàdo àpò àgbàdo ọ̀rà kalẹ̀ tí ẹ máa tẹ́lẹ̀ náà máa dà á lẹ̀ títí láéláé. lọ́jọ́ sọ́dá kan jẹ́rì ẹ̀. àmọ́ni tí wọ́n lọ lọ fowó rẹ̀ lágbàdo wọ́n á ń fẹ́ yẹlé lágbàdo wọ́n á ní sí ládàá ọmọ bá bàbá tí bàbá rẹ̀ ló fún ẹyẹlé lágbàdo jẹ̀rì kì ṣe bàbá rẹ̀. àyàfi tí wọ́n sọ pé wọ́n àlọ́ mo fi fífún àwọn ẹyẹ eléyìí lóúnjẹ oúnjẹ tí mò ń fún ọ mo fi ṣe sàrà fún bàbá mi bàbá rẹ ọmọ gbalada lẹ́yìn ìjọba òṣèlú ààrẹ sọ. Naam. ọlọ́ọ̀nàbí sallallahu alaihi wasallam wọ́n pa wá láṣẹ ká máa fòrò àwọn ọmọ aláti ṣe láti ṣe sọ̀lẹ́ á sábà ti pọ́ ọmọ ọdún méje ká sì máa bá wọn wí nà wá lórí àìkò ṣe sọ̀lẹ́ à táwọn ọmọ bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá sọmọ ọdún méje náà láti máa fi àwọn ọmọ alójú kòkòrò kan máa ṣe sùyàmù á ṣe sùúrù dìgbà tá a bá torí pọ́ máa lágbára rẹ̀ ọmọ mi lè wà fẹ́ kó látọmọ ọdún méje ọlágbára láti ṣẹṣẹ yá ọlọ́dún mẹ́jọ ọlọ́dún mẹ́wàá nítorí pé tẹ bá mú ọmọ lórí mu lọ́rùn ó ti máa tàtọ́dún méje ṣẹṣẹ yá ìgbà míì ó lè sọmọ léṣe o lẹ́yìn náà kò sí àgbàdá ìlà ẹ̀ ń sì yá jọmọ ni o yóò ṣe já ni láti ìgbà tí alùpàdé bá ti yọ yóò rán fi wọ̀. ìfẹ́ sì máa kọ́ ọmọ ọdún méje bá dán o pẹ̀lú ẹ̀ ọmọ mi lè ó lè bọ̀ ọ́n táwọn bàbá ṣe kú pa ọmọ wa. ẹni pa àwọn bàbá bàbá wa láyé jọ làwọn máa sọ pé àgbàdá yìí là pẹ̀lú àgbàdá yìí là ó di kí ni ó jọ dundun àgbàdá jùlọ àrùn òfin dájú kún lónìí bàbá dòdì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìyànjú làwọn gbà ìyànjú wọn ò ṣe yédé ẹ ẹ máa sọmọ lójú kòkòrò títí tí ó fi bá dé ìgbà tá a sì mọ̀ tó ẹ kò kí èsì torúkọ ń bá wọlé ó lè lọ mú mi tó bá wọlé ó lè lọ jẹun tó wọn máa dé nù tó ẹ sì rí tọmọ bá ti kí èsì kẹ́ ń jí lóru ẹ̀ríkò náà olóòfẹ́ máa jí kí ló mú yín máa jẹun ní Ramadan kò burú àjọ máa ṣe nù sẹ́yìn lẹ́wọ̀n àmà kíyè tẹ́lá torí pé ara rẹ̀ ti lágbára láti lè ṣe ẹ̀ máa kíyè sí ẹ̀níjọ́ lọ jìnnà sí títí yóò fi máa lára wọ́n ní àwọn sàhábí pàápàá àwọn ansar nínú ọgbọ́n tó máa ń dá fáwọn ọmọ wọn tí wọ́n sì máa mú ṣẹ òun náà ní kíkọ́ bá ti lè bàjá ọgbẹ́ bọ̀ báyìí wọ́n yẹ kí parọ́ ẹjọ́ bá ti bàjá wọn fún lẹ́bùn. ọmọ tá a wá fẹ́ pé kó máa ṣe sùn yáàmú yẹn á àwa náà ní já hun sí o torí pé nǹkan púpọ̀ yóò ti dínkù fún nínú àlàáfíà rẹ̀ torí pé ń ṣe sùn yáàmú yẹn ẹ gbìyànjú àwọn nǹkan tó ṣe pé tọ́ba jẹ tọ́ba mu yóò ran àlàáfíà rẹ̀ lọ́wọ́ ẹ gbìyànjú láti pèsè rẹ̀ bíi milk lásìkò gbàtà bá sínú so àwọn nǹkan tí ó jára rẹ̀ ó mọ́kun ẹwà wa fún tí òfin ní jẹ́ pé ẹ fẹ́ han ọmọléèmà nǹkan tẹ́tẹ̀ máa ṣe ni pé tọ́ba ṣe lónìí ẹnì kó sinmi ijọ́ méjì kó tún ṣe ijọ́ mẹ́rin títí bẹ́ẹ̀ tí fi padà di pé yóò ṣe lónìí kò ní ṣe lọ́la yóò ṣe lọ́túnla títí tó fi máa la ẹlẹ́yìn ìjọba tó jẹ. àmọ́ kò sí ibi tí islam tó a sọ pé ọmọ ọdún méje o ẹ̀fọ́rọ̀ wọn wọn máa ṣe sùyàm wọn máa tó a ọmọ ọdún mẹ́wàá tó ń ṣe ẹ̀ nà wọn kò sí ìtọ́jú ẹ̀ náà. Wa alaikum salaam. alhamdulilayi ẹni tí máa ń ka alukur'an tó ti ní iye tí máa ń ka lójoojúmọ́ tẹ́lẹ̀ kọ̀ wá ti kàtá tó ramadan ti dé tó tí ramadan bá dé kọ́ tẹ̀síwájú níbi tó tọ́ bá dé ni àbí kó tó tún bẹ̀rẹ̀ lọ́tún torí ti ramadan tó bá tún bẹ̀rẹ̀ lọ́tún kí ni nǹkan tuntun tó fẹ́ kà débi tí máa ń kà náà torí ẹ̀ ibi tó bá dé náà ni kó ti tẹ̀síwájú tó bá ti parí kó tó tún bẹ̀rẹ̀ tó ẹlẹ́yìn bí a bá sí náà sí ọjọ́ sí ìṣòro ti alhamdulilah ṣíṣe kunut nínú gbogbo sọlá ìgbàláyé wà fún nígbà rẹlù àti àjálù àdánwò ìpájú ọlọ́kan ọ̀jọ̀kan àmọ́ tí ọba sí gbogbo nǹkan kò sáàyè fún kó ká máa ṣe kunut tó bá wá ṣẹlẹ̀ wípé a ti wà nù Ramadan ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ tó wá nínú Sahihu Ibn Khuzaymah rahimahullah àdìsí wa látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu tó fi hàn pé tí Ramadan bá ti dá sí méjì wọn máa ṣe kùnú láyé àgbẹ̀lẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ìyẹn ni pé láti bẹ̀rẹ̀ Ramadan títí dé dijọ́ kẹẹ̀dógún dorú kẹẹ̀dógún àní ṣe kùnú tó bá ti di òru kẹrìndínlógún ọjọ́ tí ramadan pé mẹ́ẹ̀ẹ́dógún tá a wà lóru ẹ̀kẹrìndínlógún láti òru yẹn láti bẹ̀rẹ̀ kùnú ilé ẹ̀yìn ẹ̀rí tó dọ́gba tọ́ka sí ṣáájú eléyìn àníjì lẹ́yìn rẹ̀ àníjì kùnú ti kú mọ́ eléyìí tá à ń ṣe nínú sọláàtì wọ́sẹ̀ nínú ramadan kò ní í ṣe pẹ̀lú àrélù kò ní í ṣe pẹ̀lú àjálù ṣùgbọ́n a ṣàdúrà níbẹ̀ gẹ́gẹ́ bí àdúrà tó wá nínú hadith ali ibn abi talib radiyallahu anhu ikú anabi kọ́ọ̀n fún wọn máa ṣe irú àdúrà bẹ́ẹ̀ ní kùnú allahumma ahdini fi man hadayt wa aafini fi man aafayt wa tawallani fi man tawallayt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ àmì kìkìorí pé gbogbo sọláàtì wítìrì inú Ramadan tẹ́bá lẹ́yìn tí a ti ń ṣe bẹ́ẹ̀ àbùkátà láti máa ń pé báyà à ń sọ fún pé kọjá mi lórí ẹ̀kọ́ má ṣe máa o torí pé ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀tán sọ pé gbogbo ojoojúmọ́ nínú Ramadan la lè máa ṣe kùnọ́ọ̀tì a sì rí nínú wa àwọn ẹni tí wọ́n sọ pé gbogbo ọjọ́ ayé gan la lè máa ṣe kùnọ́ọ̀tì gẹ́gẹ́ bí Al-Imam Abu Hanifa rahimahullah. oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé tí. ẹ̀mọ́kọ́ wa ti torí pé ẹ̀sọ́ pé ìgbésí ayé ètò sẹ́mi owó kékeré ò ṣe má gbogbo nǹkan ti yí padà ọ̀dẹ ẹnikọ́lẹ̀ nàìjíríà tẹnu àti kùnúùtù nítorí eléyìí ẹgbẹ́sìn rẹ̀ torí pé inflation ni ń pè léyìn kò síbi tí èsì máa ṣẹlẹ̀ láyé nìyí kò síbi tí èsì máa tẹ̀lé tó nǹkan tá a rà ní náírà mẹ́wàá tẹ́lẹ̀ ó ti di hundred naira gbogbo ayé ní ti ń tẹ̀lé kò bùkátà lẹ́yìn náà kò ní tó òṣèlú nǹkan Islam ní ká ẹ máa ṣe ìwọ́n ṣe PDP ọ̀fẹ́ takọ àwọn ní APC àwọn àgbàgbà bá wọn àlékà bíi APC ọ̀n tẹ̀ra rẹ̀ dàbí òun fẹ́ fi ṣeré àbí wọ́n á sọ pdp ní ìṣèjọba apc ni wọ́n àwọn ọmọ àlékò fi pdp tó ní jẹ́ gbogbo náà ẹ̀ ń fẹsẹ̀ ṣeré lẹ́sìn kan wípé àwọn náà sọ òṣèlú ni wọ́n ń ṣe ló kọ́kọ́ àwọn ń ṣe ẹ̀sìn náà. oníbèrèbèrè pé tí ẹni tó jẹ́ mùsùlùmí tó bá kú tí wọ́n fi dúkìá tó pọ̀ sílẹ̀ tí wọ́n á pe ẹni tó nímọ̀ nípa ogún pínpín pé kó wá bá wọn pín ogún yẹn ǹjẹ́ tẹ́ni ẹ bá fẹ́ bá wọn pín àwọn ogún yẹn wọ́n lè sọ pé iye nǹkan báyìí lòun gbà àbí nígbà tí wọ́n bá ṣẹ̀ bá wọn pín ogún yẹn tán tí wọ́n bá fẹ́ bọ ẹni ẹ ní ẹ̀bùn pé owó nǹkan tó bá wọn ṣe ṣé gbogbo àwọn tí wọ́n gba ogún yẹn wọ́n máa dá wọn papọ̀ fún ni àbí ẹnìkan náà lè fún pé owó iṣẹ́ tẹ bá ṣe ogún tẹ bá. àwọn bá ṣe wọ́n kún ṣe kọ̀ọ̀kan wá lábẹ́ òfin fẹ̀ríyà tẹ́nìkan bá kú owó tó fi lẹ̀ pọ̀ pọ̀ pọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá máa pin ẹ̀ máa pin àwọn tẹ́ bá máa pin nìkẹ́ lọ wá pin ẹ̀ bá wá pin. àwọn olùmọ̀ nípa sọ̀rí àwọn sọ pé ìmọ̀ bá ṣe ń pin ogún màtójú pé ó ní í pẹ̀lú ìṣirò kìí ṣe nǹkan tó rọrùn kò sí nǹkan tó burú kẹ́ni tí yóò kọ̀ wá kọ̀ lórí ẹ̀ lẹ́yìn náà wọ́n fẹ́ kábọ̀ pín ogún bàbá rẹ̀ màmá rẹ̀ ọmọ rẹ̀ gbàtí wọn máa pín kí ló gbé wa kí ló gbé wa fún wa sí ìbọn màá ń ṣe náà ló ti gbé wa wá lè sọ pé iye báyìí lẹ́sàn-án káàfi bá yín kò sí nǹkan tó burú mọ́ kò sí nǹkan tó burú mọ́ àmọ́ nítorí bí a sì ní ká má sọ ní tó gùn yín lápá a sì lè sọ pé ẹ̀yin ẹ̀sán tẹ́ bá rò pé lágbára lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé lóde òun mu ní nàìjíríà yìí ní ìsìn ìgbà tí wọn bá wọn fún ogún ogún yìí pọ̀ àwa ni kí wọn san tó bá rò fún àlàbà wọn bá lọ mú fifty thousand wa owó kíni a sì pín ogún tó dàbí rẹ̀ ní eh, ìlú kan ní agbọn òkè ọya àwa mẹ́ta wọn san thirty million fún wa tòṣẹ mọ̀ pé ìgbà tẹ̀yìn bá ń bá wọn fẹ̀mí máa ń ṣe àwọn bọ́ọ̀lù àwọn máa fi lọ yìí gbàtẹ́yìn sọ wípé ń tẹ́ ẹ bá lágbára àwọn kó fifty thousand wọ́n kó wá ta lágbára àbí òye torí ẹ̀ làwọn mìíràn ṣe yàtà àwọn sọ pé ó táwọn ọba yín fún un ìdá méjì àbọ̀ nínú ọgọ́rùn-ún rẹ̀ làwọn gbà ìrànkẹ́yìn náà níbi tí owó bá ti pọ̀ pé sowó kékeré ìyẹn ọ̀yẹ́ èyí sọ mẹ́ni tó kú ebe fẹ́ràn wọn lọ láti pin àwọn náà la sì ní ẹ máa gbé akábá yín pin ní lánàá ti Allah tòkọ̀ yẹ káwá tọra wa dòkúta àdìgbò lò lórí owó tá a máa béèrè náà. ẹni á rí pé kóun máa lọ sí masjid láti lọ mọ gbọ́ tafsir pé inú Ramadan nìkan náà wọn kò ń ṣe àlàyé. àkọ́kọ́ ń tọ́jú ẹni pé kọ̀ọ̀yọ́kẹ́ sí i tẹ̀síìrì sí inú Ramadan kan gbogbo ọjọ́ ayé ńlá ẹsẹ̀ máa ṣe tẹ̀síìrì alukur'an kí ni tẹ̀síìrì alukur'an àlàyé ọ̀rọ̀ Allah gbogbo gbàlọ́ yẹ ká lọ́ọ́ máa gbọ́ yéṣe kíkà á fi sínú Ramadan nìkan yéṣe kíkà á fi sínú Ramadan nìkan tó lẹ́yìn náà nínú Ramadan àtìgbà tó ṣe Ramadan ìdánilẹ́kọ̀ọ́ ńlá máa ṣe gbogbo gbà ẹ máa gbọ́rọ̀ nípa ẹ̀sìn kẹ́ máa pọ̀ tẹ̀lé yóò ràn kálukú lọ láti gbẹ̀sìn rẹ̀ yìí òní ti àwọn èèyàn ló lódo nípa ẹ̀sìn wọn tó àmọ́ pé Ramadan là máa ṣe tẹ̀síè eléyìí ò sí náà kọlẹ̀ náà. tó oníbẹ̀rẹ̀ sáré pé kànákò mọ tó ń bá ní òun lọ sáwọn mọ́sáájì yẹn gan bígbà tó ń lọ bàtìkò jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasira báwọn tí ó mọ̀ sí ó wá wò pé wá kóun mọ fẹ̀kan gbọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti kálẹ̀ ní tẹ̀sán. rárá kọ́ máa ka alukur'an kọ́ máa ka alukur'an tí ó bá ti lọ tó ti máa pé sọkúsọ náà wọ́n máa sọ kọ́ máa ka alukur'an. àwọn èèyàn tẹ́yìn bá sọ̀rọ̀ ẹ̀yin náà máa wò pé wọ́n mọ nǹkan kan àwọn náà mọ̀ bẹ́ẹ̀ máa kí ó bẹ́ẹ̀ máa kí ó nílùú kan lórílẹ̀‐èdè kan nínú Ramadan so ibi káwọn àti ọmọ ti ṣe tẹ̀síìrì bí dájú ti pọ̀ dájú wọn ti tẹ̀síìrì ń bẹ̀ àwọn yẹn ti wọ́n ti rí kẹ́kẹ́ kí o rẹ̀ ṣe ẹsẹ kí o kàn tó lọ títí tó àwọn náà sì lẹ́yìn náà pé àárọ̀ láàárọ̀ wọn lọ gba tafsir lọ́dọ̀ àfà tafsir tó àgbà láàárọ̀ yóò ju tẹ̀lẹ̀ ní áfù tó máa ti parí sọ̀rọ̀ àti láàásù yóò ṣe tafsir. àwọn àwọn bàbá bàbá tí wọ́n máa ń wá tó máa fi àdúrà sẹ́nìkan lẹ́nu pé ẹ̀yin kẹ́ ṣàdúrà fún wa. àwọn bàbá wa kò tọ́ tẹ́sí ìrìlà àwọn bẹ̀rẹ̀ báyìí gbogbo ńtọ́lọ̀ wọn sọ mọ́jọ sọ o. ìwà àwọn náà ti fura rí kékeré ẹ̀mọ fabrication. àwọn èèyàn lè má mà tó ṣùgbọ́n àwọn mọ̀ pé ẹ̀yin náà kó pọ̀ pa wọn. ẹ̀yin náà kò yé yín. òun náà àwa náà la sọ pé ìgbà àjò káàrí ìkànnà. ìtumọ̀ fẹ́ kọ́yàn lónìí òní náà mọ́ lọ lọ́yọ̀ ẹgbẹ́ àyíká ẹ̀kọ́ kún ni gbogbo adúrò oṣù tó ti lọ tí ló ní tẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ìránṣẹ́ máa kọ́ yàdéyàdó kẹ́yìn olè lọ sí kẹrẹ yàdéyàdó ọ̀nà ìdá tí ìyàn máa ti sọ ọ̀nà ìdá tí ìyàn máa gbójú fáìlì lẹ́yìn náà tẹ̀síra ẹ̀kọ́ á ojoojúmọ́ lọ́yẹ ká máa ṣe nítorí pé a fẹ́ gbàgbọ́ yẹn tó lu àwa fi ránṣẹ́ láàrin ọdún mẹ́tàlélógún ó yẹ ká mọ̀ sí máa rẹ̀ ẹ sì rí pé nílẹ̀ Yorùbá yìí nítorí kí wọ́n lè máa bára wọn sọ̀rọ̀ nípa tẹ̀síìrì ó ti láwọn ní àfa kan àfa tẹ̀síìrì àfa tẹ̀síìrì ń pọ̀ wá nífẹ̀ẹ́ àfi tí Ramadan bá tó dé tó sì mú bẹ́ẹ̀ àpò mú o kò mú rárá ọ̀pọ̀lọpọ̀ tẹ̀síìrì ń bẹ ìsọkúsọ ni torí ìwọ òsè tẹsíìrì kankan tẹ́lẹ̀ náà nítorí òun ṣe yẹn wọn pè ní tarjamatun tẹsíìrìyà òun túmọ̀ ní tí wọ́n sọ ọ́nà síra tẹsíìrì òun túmọ̀ rẹ̀ sí yorùbá òun túmọ̀ rẹ̀ sí haúsá kìí ṣe pé ìwọ ló ṣe tẹsíìrì tẹsíìrì wọ́n ń dúró sí nǹkan kọ sínú síra ló túmọ̀ fíjà làlẹ́ yìí nínú tẹsíìrì ètò ní kẹ̀ńtà gbogbo wa jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tẹ̀síìrù àbúmu wọn máa polówó ó lè tóbi tá a dé yìí fún àǹfààní ńlá ńbẹ́ńbẹ́ bàtà àkọ́ tẹ̀síìrù débẹ̀ lọ́dọ̀ àfa wa wọn ní bá a ṣe lu àyà yìí ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ ni tí a fi sọ fún yín bẹ́ẹ̀ ṣe lù àhà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà nátẹ̀lé wọn lọ gbà nátẹ̀lé ìranù wọn á sọ àlùkùránì ìdìwé dán sọ àlùkùránì tó ẹgbẹ́ tó lu wa bá sọ̀kalẹ̀ sórí àpáta àpapọ̀ wò wọ́múwọ́mú yóò kù lùwọ́. eléyìí náà fún tó fà á ó fi jẹ́ fáwọn èèyàn gbẹ́sìn ní láwùjọ yorùbá yìí. ṣé bẹ́ẹ̀ ṣe ní ẹ ní àbájọ kiri kọ̀yẹ́kẹ́ tún lọ àfa àfẹ́kọ̀ kọ̀yẹ́kẹ́ ní àfa àtẹ̀wọ̀hì kọ̀yẹ́kẹ́ láfa síra tẹ́tẹ́ lóyún gbogbo àwọn àfa yìí náà mọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ní àlàyé tí ò ní à ń dọ́jọ́ sí gbogbo ọjọ́ ayé ni kálukọ́ sọ̀gbà tó lè máa ráyè eléyìí ní gbogbo ọjọ́ jùmọ̀jùmọ̀ eléyìí ní gbogbo ọjọ́ alùkàmì eléyìí ní gbogbo ọjọ́ àtìmù eléyìí ní gbogbo ọjọ́ àtàlátà tó à ń gbọ́ kí ni tafsiri sọ kí ni sọ́kè sọ kí ni tọ̀hídì sọ kí ni síra mú wa ìlú wọn dàní. àwọn àmì àbá tafsiri orí pọ̀ ló tún pawó tó eléyìí túmọ̀ sí wípé gbogbo àwọn rádaràda apẹ̀rẹ̀ fáwọn èèyàn gbẹ̀sìn lè ọmọ jíjẹ́ islam dàgbà tó tafsir gbogbo gbalẹ̀ lè ṣe ẹ̀yin ò ṣe tafsir kankan ẹ máa túmọ̀ tó àdúrà fún tó ẹ máa ṣàlàyé rẹ̀ fún wa àmọ́ pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ní kálukúránì ọ̀tọ̀ ní táwọn torí kọ̀gbọ́ lárúbáwá àǹgá tó tì mà kọ̀gbọ́ náà lẹ́sìn kájá náà sì máa tó torí pé ajá náà sùn màtá ń bá gbogbo ẹ̀mí kàdára sáfà ń bá lọ wọn kàyọ́ ọ̀dàtí ooru <laughs> ọwọ́ wàá dùn ẹ̀rí tó gbogbo nǹkan ni ó ṣe àfi tẹ̀fíìr àbá tẹ̀fíìr nù gbogbo nǹkan ni ọba yín sọ̀rọ̀ nípa rẹ̀ àyàfi tẹ̀fíìr nìkan tí ò lè sọ. tó àwọn wọ̀nyẹn wọ́n kó bá lọ síwájú ẹ̀ wọ́n kó bá gbọ́ yẹ́ kì í ṣe rọmọbọ́nà nìkan lọ́yẹ̀kẹ́ ẹlẹ́ǹtì tẹ̀fíìr gbogbo ọjọ́ ayé lọ ẹsẹ máa ṣe tọrọ àfojúsùn wa ní káwọn èèyàn gbọ́ àgbọ́yé kí lolúwa sọ̀kalẹ̀ mo bí ẹnìkan léèrè rí ọwọ́ àti alimẹdínà nígbà táwa ní Saudi yẹn kí ló dé tó fi jẹ́ pé wọ́n ní àbá tẹ̀síìrì ní ìlú oníbẹ̀ kí ló dé tó fi jẹ́ pé Ramadan nìkan lẹ́ máa ti tẹ̀síìrì ó ní ọ bẹ́ẹ̀ láti nù àwọn èèyàn níjókòó àti Ramadan nìkan mo ní ó lọ aṣojú ẹ̀fẹ́ méjì wọn wá ẹ̀ẹ̀kan abẹ́ méjì ẹ̀yẹn máa ṣe lọ kí ẹ fi sí pé gbogbo ọjọ́ báyìí nínú ọ̀sẹ̀ ẹ sì tẹ̀sí ẹ rí fún wọn padà máa wá náà ẹ dákun ṣé àwọn ò lè báyàn sọ̀rọ̀ Allah onígbà tí èèyàn bá pọ̀ àwọn àti títí kárí mi lẹ́ ń bá kárí èèyàn kan lọ́wọ́ àjòkò ó tó bá sọ̀rọ̀ Allah àyàfi sẹ́yìn máa ń sọ pé ẹ̀yìn ẹ bùkátà kẹ̀kẹ́ ìhìnrere tí wọ́n fún yín lówó kó tó di pẹ̀lú tẹ̀síwájú àbọ̀yà o. àmọ́ tó bá ń pè ẹ̀mí tá a fẹ́ pèèyàn fẹ́ sìn ní níjòlá lè pèèyàn fẹ́ sìn níjòlá lè pèèyàn fẹ́ sìn. eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ kí àwọn tẹ́ bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tí wọ́n fara wọn kalẹ̀ pé àwọn fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn sọ́mà ti fara wọn kalẹ̀ fún àwọn afẹ́ sàlàyé rẹ̀ fáwọn gbogbo ọjọ́ náà ni wọ́n máa sàlàyé rẹ̀ ìtọ́ba aráyò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó bá ti jẹ́ ẹ̀kan lóṣù òré wà ń bẹ̀ yàtọ̀ sí kó ajẹ́ tó gbogbo ẹ̀ lápàtì ó dìgbà tó bá mọ̀ bá wa dé eléyìí ò náà. ta ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn wọ̀ lè òní ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń fẹ́ ní kọ́yákọ́yá wọ́n ti kọ́ mà ní kọ́yákọ́yá àwọn ẹni tó tàṣe yege tí wọ́n máa láǹfààní àti báwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn yìí tí n tán sì ń sọ máa yé wọn àwọn náà fásitì tó pọ̀ lẹ̀ wọn náà fi kọ́ tó fi tó ató fífi ogun rán nítorí pé tí ọba nímọ̀ débi tó yẹ kó ní ọbẹ̀ sì dẹnu gbogbo ntí ọba ọ̀sọ̀ lọ́sọ̀kọ̀sọ̀ gbogbo ìtọ́sọ lọ́sọ̀kọ̀sọ̀ bẹ́ẹ̀ rí lọ́mọ ti gba nǹkan jẹ́ jìnnà tí bá dé ó lè má lè torí ẹ̀ ní áfíríkà ń bì ń táwọn afurasí. òun náà ní pé àwọn ọmọ tẹ́lẹ̀ kọ́ kẹ́kọ̀ọ́ wọn à ní sùúrù àmọ́ ó wù wọn kí wọ́n máa pa àwọn lólùmọ̀ aburú tó wà láfíríkà ìjìn ẹ lè ṣe sùúrù kọ́ mà ẹ sì ń fẹ́ kí wọ́n máa pè yín lórúkọ olùmọ̀ ìmọ̀kúnra àmọ̀ eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ mà ẹ àwọn bàbá bàbá wọn. ó lè má ṣe é ṣe fóun láti wá pọ̀ mọ́ torí pé tí wọn bá ti dàgbà nítorí kó ti mà tipẹ́ tí wọ́n mà kò ní lè tìtìjú kárùn-ún bí kíkún wọn lọ kọ́ kò ní lè ṣe àwọn ọmọ táwọn ṣẹ̀ṣẹ̀ ń dìde àwọn lọ́yẹ kí wọ́n rọra wọn láti wá kó àwọn àmàyàn tí wọn torí pé àwọn bàbá yẹn lọ ni àwọn ọmọ yìí wà padà dípò wọn ìgbà tẹ́ bá dípò wọn sí. Si, tẹ dípò wọn ní dídípò tẹni tó ẹ òṣùpọ̀n gbàtà iná bá ti jáfara ẹ kàkà wá mà fún kankan ẹ tún burú àwọn bàbá ń lọ nítorí káwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wà láyé nù àwọn bàbá àwọn ọgbọ́n rú ẹ̀ wọn ànímọ̀ ẹ̀yin náà nímọ̀ àwọn tí wọ́n ti dàgbà díẹ̀ tí wọ́n rọra wọn pé àwọn kọ́ mà wọ́n gbọ́dọ̀ wá kọ́ tí wọ́n bá kọ́ àwọn náà ráyè padà nínú ara wọn àwọn náà rí pé táwọn ń sọ táwọn ọba kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ni táwọn ọba máa wí tó ṣùgbọ́n títa ríro làákọ́là tó bá jiná tán yóò dògbé tó bá ti lè ṣe sùúrù wọ́n mà yóò yé wọn àwọn ò ní sínú ẹni tó sì yàn lọ́nà mà ẹni tí wọ́n máa tàn pípa fáwọn èèyàn apọ̀ apọ̀ léèyàn iye èèyàn tí ń sọ Yorùbá yìí wọ́n pọ̀ kìí ṣe ní Nàìjíríà yìí nìkan àwọn orílẹ̀-èdè kan tó tún wà báyìí nínú kọjá àwọn ọmọ ìyá tó kú òun bíi náà ni wọ́n lọ sọ̀n tó gbogbo wọn bùkátà kíkọ wá sàlàyé ẹ̀sìn fáwọn pàápàá jùlọ àwọn tó jẹ́ mùsùlùmí nù wọn níta wàá ní àlè ti tọrọ torí ẹ̀ á ṣe sùúrù láti kọ́kọ́ kọ́ mà á ṣe kó yé wa dáadáa ìgbà náà làwọn tó wá yanu làwọn náà máa ṣàlàyé rẹ̀ ìgbà ní ọjà tí pàǹsẹ dáadáa àwọn kan kọ́ máa rọ́ọ̀kan súkẹ́súkẹ́ wọn á tan ara rẹ̀ dànù omi wọn máa dúlé rẹ̀ tó bò lẹ́sẹ̀ kẹ́kọ̀ọ́ wọn ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lanilọ́yọ̀ ọjọ́ mẹ́ta kan mo kópa ń bẹ̀ <laughs> ìjọ mẹ́ta bá a sọ dìkú lọ́sọ̀ dìkú àbọ̀n ti tàn rẹ̀ dànù àkọ́dà wọn tó fún wa wẹ̀ rẹ̀ eléyìí wọn kàn fún ọ pé kó o fi dírẹ́sì ògiri ilé rẹ ní kọ́mọ́ wà ní gbẹrẹ fún ewu ẹ̀rí wọn pé léyìn tó túmọ̀ sí ká bùkátà báwo láti ṣe ṣe ọjọ́ ń lọ táwọn ní oṣù ẹ̀tí kọ́ kankan lápọ̀ yanjú ìyẹn ni mẹ́lì kọ́ gbogbo ẹ̀ àmẹ́rọ̀ kan onímọ̀tọ́kọ̀ kí èèyàn ti ẹ̀rí pé mo máa tókè mo sì máa lọ́nà tó ti yanjú sẹ́ni pé mo máa tẹ̀ ọ́hìn mo máa lọ́nà tó ti yanjú ẹ̀rẹ̀ ṣàlàyé ń tẹ̀ máa ń fún ọ àbùkátà rẹ̀ tó kọ́mọ́ bàjẹ́ pé àwa afọ́jú ayé wa rárẹ̀ àfitẹ̀lómìnà rárẹ̀ wọ́n á pèsè láti. Thank you.